أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنحمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة Adá ọpẹ́ tó kọ̀ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. Bákan náà àlékún ìkẹ́ àti ìgbẹ̀.

bí ó ṣe ń tẹ̀síwájú kọlẹ̀kún gbà ní ìjọsìn àwọn gbogbo ká ṣe táàfì rí ọ̀nà ọlọ́run táàfì di olórí rẹ̀ ayérayé káwọn mọ̀lẹ́kọ̀ọ́ sọ wípé ẹ̀ẹ̀tún lè sọ orí ìgbú máa ẹ̀ẹ̀tún lè wọná mọ́ ọlọ́dẹ àríṣì. Ogun bá ń ṣe níbẹ̀ tó kọ wọ́n wà wọnú àkáǹtì àwọn olórí ibú ọlọ́mọdé àríṣì. Àwọn yára tí wọ́n ṣe agbátẹrù òkè náà ọlọ́mọdé wọ́n ní ẹ̀san olórí. Fẹ́ríbi tí a fẹ́ yà pọ̀, ìnìfẹ́ kí àdírẹ́sì ó ọkọ̀dà lẹ́tà. Tọ́pìkì tí wọ́n lé ká fi sọ̀rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlòósọ́ọ̀tùlù mùsùlùmá ni ó ní ṣe pẹ̀lú ẹbí mùsùlùmí onígbọ́rọ̀ pé ilé dàrú ilé ètò tí lọ́ka kẹfẹ́ rí bẹ́ẹ̀ ibi tọ́kùnrin ní òdìlé tí ó kùn náà tayé ìyàwó rẹ̀ tàbílá tí ọdá mọ́tọ̀lú oúnjẹ rẹ̀ fún epo tó dọ̀la ibi tẹ́lẹ̀ kan ti mú àlèwà àbáyàwó ẹ̀nà olé tí wọ́n sọ fún àwọn òpin tí wọ́n bá bí ọ̀dà bá bí ọ̀dà mọ́sánà tí máa ìwẹ̀ ẹ̀lẹ́ wọn àti bí dá lóòtọ́ yóò sọ fún àti ó ti gba kádàrà wípé tó òun kú ti bí mẹ́rin márùn-ún mẹ́fà fún ó sì lè òun fẹ́ lọ ṣùgbọ́n tá a bá wá rí pé àwa bá aláǹtẹ̀lé kan náà àǹtẹ̀lé tàbí wa Muhammad sallallahu alaihi wasallam ilé ìtura náà bá wá rí bí ilé gbàìlíyà ilé aláìmàkà èèyàn ọmọ wá rò wípé kí ló ń ṣẹlẹ̀ àníjìká sọ̀rọ̀ ìjọba ìbàdàn mo ti ń sọ̀rọ̀ yìí mo ti ń sọ̀rọ̀ thank God ọjọ́ ni mo wà ìfún mo ti ń sọ̀rọ̀ èyí ò lè wọ́n ọkọ̀ 200 naira lọ sí ọ̀dà jìbìtì kéfíìsì àwọn ilé mùsùlùmí okun àdúgbò ẹ̀fẹ́ ìwọ̀nbẹ̀ tó ń dórí rédíò lẹ́gbọ́n o lọ́rọ́ ti jọ́ kan pàkẹ̀ lọ rí ẹ̀tọ́ ní àdúgbò fún oṣù ọlọ́ọ̀kan mọ́ wá rí àwọn kọmitì tí wọ́n bá wọn èèyàn yanjú ọ̀rọ̀ family matter àbá iṣẹ́ gidi méjì láti rí ọ̀rọ̀ family o ẹgbẹ́gbọ́lá alábẹ̀ẹ́gbẹ̀ ìgbẹ̀gbọ́kànwà ogun àwọn orí ìgbógàmọ́ wọn yẹ ẹgbẹ́ ìsọ̀rí alìtì fún yí ní entering agidigbo fm kẹ́ láwọn kọmitì wa àtàwọn tó tó kò tí ẹ̀rì máa wọ̀ ìyàwó lọ́kọ̀ọ̀tù tó ń bá dátọ́rọ̀ márípa ìṣù ṣùgbọ́n tí ìlànà wà rò ní wípé kí lọ́rọ̀ lu àwọn mùsùlùmí náà kí wọ́n tẹ́ sílé tiwa náà ní problem ọ̀nà òun làwọn fẹ́ gbà ká lo oṣù yọnú oṣù ìbùkún oṣù ọmọdọ́n àtẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ láti tó lè wá ṣe rebuilding broken family through ọmọdọ́n aláwọn ilé tó ti dàrú àwọn ilé tó ti wó àwọn ilé tó ti rú gẹ́gẹ́gẹ́gẹ́ sọ́rọ̀ ògbéra wọn mọ́ tọ́jọ́ pẹ́ká lukú kẹfà ń wòdé bájà mọ́ ẹgbẹ́gbẹ́ olóńgbò àti okú jọmọ́ ìgbò la ṣe fẹ́ lo àwọn ẹ̀kọ́ káàkọ́ nínú oṣù Ramadan tọ́jọ́ pẹ́kú Ramadan bá tún lọ fámìlì wa ó ṣe kí ni ó yóò tọ́jọ́ tẹ̀yìn ọlọ́run àfà ní ẹgbẹ́ kú bẹ̀rẹ̀ pẹ̀lá dìísì àfà àwà jáàbírù gbọ́nà àbdùlá jáàbẹ̀ gbọ́nà àbdùlá ó dé ọmọ wa ní bẹ́ẹ̀rí mọ̀ rọra mi àtẹ̀yìn ọmọ ìyá mi ilé tó bá dàmù tí wọ́n wà rí tó ṣe mọ́ kọ́ wá lọ resort in divorce ọwọ́ adìgbé nígbà tó wá di pé ilé dàmù tán orí ó fò lọ apá ọlá sílẹ̀ ẹsẹ̀ oorun etí ó ti gé bọ́ọ̀lẹ̀ wọ́n ní tó ọ̀fà kò ṣe mọ́ dàgbọ́ọ̀sì ló ṣe kiri ìlọ́kàn. tọ́mọjọ́ sí pé apá fámìlì àwọn bára wa ń kọ kẹ́gẹ́ ó kẹ̀rún wọ́n wá wá báàmù ọlọ́run ni wọ́n fi ra àlàáfíà bá tó dé tó bá nílé lẹ́yìn kọ́dà wà bí ọ̀dà mi àti ríkò. Wọ́n bá jẹ́ pé ìkànnì ẹ̀sẹ̀ fámìlì wa ló fò lọ. Wọ́n bá dọ́gbọ́n ẹni tọ́jú ẹ̀sẹ̀ ó tó jẹ náà padà. Fámìlì eré ìwò ṣe kí ni orí ẹ̀kọ́ wà ń bẹ̀. Ṣùgbọ́n ní ọjọ́ nílùú bá ti pé wàhálà lónìí, wàhálà lọ́la, ogún gbẹ̀gbẹ̀ kò sí fọ́kànbalẹ̀, ìfòòró, ìdààmú, ọ̀rọ̀ wà ní ìjùlọ síbi àtọ̀lá àkọ́ ìkọrẹ nílẹ̀ mo wá ń sọ fún yín kílé mùsùlùmí ọmọ ẹ̀dàrú òun nínú èṣù máa fi ń tó ojú ìjàmbá ìjàmbá ti mọ̀ mú kílé mùsùlùmí ó ṣe kí ni kó máa dàrú kọ́ máa tó inú èṣù máa ń bọ̀ torí pé ṣàìfọ́n alẹ́ ìlà àìlò ìgbìmọ̀ ọlọ́run ọba ó ní àwọn ọmọ ogun láti báwọn ọmọ ogun ẹ̀ wọ́n ti kó wọn lẹ̀ báyìí ìfẹ́ lọ́lọ́kù náà gbòòrò torí bá ọdún gbàwẹ̀ àwọn tí ó ti gbàwẹ̀ náà kọ̀ wò àmọ́ nígbàgbọ́ ń lọ sí ọ̀yọ́ lọ sí lẹ́kṣọ̀ ìwé òbí pámílà àti ìbẹ̀rù ti wọ mọ́tò àwọn èèyàn ń jẹun lọ. òní yìí pámílà ọjọ́ ọdún wọn rà ní ẹ̀yin driver ẹ̀mí ìbùkẹ́ ìbẹ̀rù ọlọ́run àwọn kan ní orí ògbà rẹ̀ òṣìṣẹ́ omi sí ni wọ́n àwọn ìyẹn olóògbòdóró wọ́n tó gbòdóró lọ èyí tó pé ìtọ́mọ púpọ̀jú ara àmì oríire o ọgbọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀gà àwọn ọgbẹ́ ẹgbẹ́ mùsùlùmí á oṣù kan ló kó bá yí ìfẹ́ ẹnu oyún gígúnẹ̀s ojú kòkòrò oyún àyè ìrọra yín fọ́nà ló kó bá yí bẹ́ẹ̀ wá rí sílé kan bá wá ń dàrú ọmọ ogun èṣù tó bá dalé òru first class ní oṣù oṣù jẹ́bọ́ sí lè gbọ́ fún first class ọkàlù á olórí ìlú ọba ń dalé ìwọ́rú ẹgbẹ́ tàbí ìsìká bẹ̀rẹ̀ and Jabir bin Abdullah radiyallahu anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam inna Iblisa yad'u 'arshahu 'ala al-maut sari ibn Yusuf ọ̀tá ọlọ́run ni ọfẹ́ ẹmúlẹ́ẹ̀tì ọlọ́run ṣùgbọ́n yóò sọ́kò ti ẹ̀yí wọ́n lára ṣe ọlọ́run wà káàlà àríṣù mú aláìgbọ́n àlàárà ṣe ọlọ́run náà orí omi lọ́wà sẹ́rí inú mi dùn wá sí kálukú wa ká sọ fámìlì wa ẹ̀já sọ fámìlì wa àwọn nǹkan tó bá ṣe é dọ́gbọ́n sí ẹ̀já dọ́gbọ́n sí i àwọn tó bá ṣe rán ẹ̀jẹ̀ ara ń tó ti yá lọ bá mi ìwà ẹ̀ràn èyí tó bá nídi ikẹ́ ẹ̀fì bá mú wọ ẹ̀fì wọ èyí tó bá nídi ikẹ́ ẹ̀tò pọ̀ kó tó ti lè jọra wọn ẹ̀tò pọ̀ èṣù ó gbé àga àga òṣó rẹ̀ yóò gbé sórí omi súnmọ̀ yẹ́pọ̀ áńtù sàrọ̀ yáwù yóò wà gbé àwọn ọmọ ogun rẹ̀ dìde fa àdínáwó nínú mọ̀nzílátàbí àbọ̀nù ìfìtìnà bẹ́ẹ̀rẹ̀ tó máa súnmọ́ èṣù jù àwọn balógun èṣù àwọn mẹ́gàjí èṣù àwọn tí ó súnmọ́ èṣù jù òun lẹni títí túnmọ̀ rẹ̀ bá pọ̀ jù ẹni tó bá lè gbáyé láàmú jù jù òun ló tún máa nífẹ̀ẹ́ kí ni tí ó wà àfẹ̀lẹ̀ yọjíìrù ahadùwù fàyẹkúrù fàálìtù kádà wàkádà fàálìtù kádà wàkádà ìkánú ọmọ ogun èso òde wọ́n ń fún èsù náà ní ríkọ ìjàmbá àtẹ́lá ọ̀tọ́ bá jálá burú àwọn náà gba ríkọ ẹnìkan wá ń sọ sọ́dẹ̀ láti máa gígùn rípọ̀ ṣùgbọ́n á lórí iṣẹ́ ọlọ́ọ̀kù ìwọ́lọ́ là ń tẹ́gùn tọ́lọ̀ wà mọ̀ ìjẹ́kà ń àwùsùlìlà ìtumẹ̀ ní pé ọ̀rọ̀ gbàdùn mọ́ gbàdùn tà ọ̀rọ̀ gbàdùn rárá àwọn tó ń fi fẹ́ẹ̀sù wọ́n fẹ́ẹ̀sù àwọn tí wọ́n ń da ayé rú wọ́n ń ta bọ́ọ̀lù kò ní dàrú dé lọ́yọ̀ọ́ ní àpọ̀ ìbòlẹ̀ dàrúdé lórí local government ẹwà fún alábọ̀ bóòlù tó dáwọn dára ọmọ ẹ̀já gbọ́ kí lè so láti yẹn ló ẹ̀já gbọ́ bóòlù tó dá ìbàdàn bá fi ìṣòro àwọn tí ń dayé rúgbẹ́ ń gba kọ́dọ̀ àwọn tọ́já gúrú pé wọ́n ya page dùá àwọn gẹ́gìrìbù ìfọ́ọ̀tọ́ àwọ̀tọ́ ìsanwó fún wọn pé a ti bọ́ òun báyìí akọ́mọ́sálá sí báyìí àmọ̀tò ń bá dá wà báyìí àwọn dára ìgbìmọ̀ orí gbogbo ẹni five percent ninety nine mọ̀ fẹ́. wọ́n nígbà tí ìjọba wa dé lónìí mo ṣe báyìí mo ṣe báyìí wà láì mọ́jẹ́ kó tó ti náà gbogbo wa kan sọ́ra ìrùsùn àti alẹ̀ wọ́n wà kọ̀rọ̀ pẹ̀lú dé ara àbẹ̀wò ti láńdẹ́ fóònù gbọ́n báyàwó ìyàwó tó fídíò kọ ọmọ ọlọ́mọ tó ti bàlágà ń bá tó fi táwọn fídíò kọ lòfò ètò ọgbọ̀n ọmú máa bọ́mọ ọlọ́mọ chaàtì can you find your picture picture kò ló ní fẹ́ẹ̀lì sọ fẹ́ẹ́ fẹ́ẹ́ bọ́ ọ fẹ́ẹ́ lọ lórí ìṣàwọn ní ọ́fẹ́ẹ̀lì tòtò lọ níwà ní irú rẹ̀ èso ọ̀gbọ́n ti àwọn aláì látara wọn gbà wà lẹ́yìn tó ti ìjọ tó pàdé báyìí ó kó èbó yìí ọmọ yẹn tó lóyún ó tó ní ọ́n fẹ́yìn èso èlì máa ń sọ̀rọ̀ àpàṣà ìyà kò ń ṣe nǹkan kan ó tẹ̀ bá tó bínú ó dẹ̀ sẹ́yìn kọ́wọ́n tí wọ́n ṣe lù. Ìdí ọ̀pọ̀ déédé àṣàlẹ̀ lójú ogun. Mo ṣe mú ṣẹ́ báyìí, ọkẹ́ ìsọ̀lẹ̀, ìrún mẹ́ta ní òkú. Kò kí wọ́n bí ìjà àtàkó máa tọ́ kejì. Agbẹ́rẹ́ wọ àwọn lójú ogun. Lórí mọ́fà àlùfàṣàyà. Ó àtàfà rọ́kùtù bẹ́ẹ̀nà wúwa bẹ́ẹ̀nà áàlì ìkọ́wà débé ánàkọ́rọ̀lá aláìwòjúkẹ́ lónìí tí ẹlọ́kọ̀ àtìyàwó wọn kọjá wọn máa fúnra wọn kò lórí wọn jẹ́ ká máa ṣépè fúnra wọn wọn yà fọlọ́ra wọn lọ́rùn àfáà rí fọ́ létí òun náà sáà tiẹ̀ padà ọ̀gá gbogbo yóò lòdì aláìwọ́n ti dàgbọ́ǹdì ara wọn lórí wọ́n ti kẹ́kọ̀ọ́ ìpìyà ọ̀sẹ̀lẹ̀ fàyùjì ní ìmínú fàmọ́dà fàyùjì ní yìí òṣùwọ́ wà ní ọ̀kadò nígbà téèyàn bá wọ́n di orin téèyàn à ń ṣe òtún wọ́n dìde ó tún kí di orí ẹ̀rí ọ̀kadì láì náà àǹtà ìwọ̀n gẹ̀ǹgẹ̀ ló ti jẹ́ ìjàmbá ta ló ti

ọkọ̀ nǹkan mẹ́yàwó lórí ìlú ọgbẹ́ wọ ọkọ̀ ya ọkọ̀ náà fọ yóò fi ọgá kú ẹ̀yin méjèèjì èkú ti ti tẹ lọ èkú ìgbà promotion látara ní ẹmẹ́jọ ọgbà promotion Ìjọba ní ìlú bá ń dàrú ìṣúlé, àwàlá ilẹ̀ ti ẹ̀ta ni, wàlá ìṣòro lápò jùlọ ẹ̀gbẹ́gbẹ́, àà, olórí burúkú ni ìgbàdọ̀ rẹ̀ máa, òṣùgbà tẹ́ bọ̀ ni ìjọba ẹ̀ bá wá líìdì ọ̀rọ̀ ibi pé ẹ̀ ṣe papọ̀ mọ́ ìṣúọ́ wà fẹ́nìkan promotion ẹni padà lé ní. ẹmọ ń pẹ́jà wà fún àwọn àǹfọ̀ṣẹ́rù àdínkù kí wọ́n tó kọjá pé ń tọ́jà lérú ìlòkù fún ní promotion tó ti sọ mẹ́ta ń bẹ̀. alákọ̀ọ́kọ́ tá a bá ń sọ̀rọ̀ ìsìláàmù gẹ́gẹ́ ìpìlẹ̀ ìsìláàmù ni àlùbẹ́ìtù lùmọ́sí àlùbẹ́ìtù àlùbẹ́ìtù àlùmọ́sí jama lẹ́yìn ìsìláàmù náà kéèyàn òkú ẹ̀mí ṣe kí ó pẹ́kẹ̀ pẹ̀kùrí lòlùbẹ́ìtù lùmọ́sí Bàbá túrò ìyá túrò èsù ọ̀wà ní jẹ́rí lè Mùsùlùmí gúùsù. Bàbá ti lọ lọ́tọ̀ ìyá lọ lọ́tọ̀ àwọn ọmọ náà tún lọ lọ́tọ̀ mo ti wà ń ṣẹ̀rí akọ̀ ọ̀tún ọjà adarí ní aráyè bí lọ́mọ ń wo tí ọjà bá àwọn náà máa ń lọ ká lọ́mọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àgbà àwọn kú jọ ìsinmi máa ń ṣe àwọn kan a bí aago kan ní àpilẹ̀ àwọn náà lọ wò mo kan lásìkò ìbẹ̀wà àsọkún nínú àwọn kéèsì ọ̀kan nínú ọmọ tó bẹ̀ bàbá rẹ̀ àbá àsúnà mọ́mọ́ rẹ̀ ẹlẹ́à ọmọ ti di pọ́ọ̀kì ó ti dọ̀nà àmúgbó ó dọ̀nà tí ń já owó tí ń já fóònù bàbá ìyàwó bàbá ìyàwó náà wà kan kí lọ́wọ́ máa bàbá ìyàwó ìyá tó bí ọmọ tó ya tó ṣe o kí ló wá fa wàhálà kọ̀lá nígbà tó tuntun ra wọ́n lẹ̀ ọmọ ilé pàrọ́pọ̀ àwọn ọmọ ìrìn wà ó ní báwọn kò sí lọ́dọ̀ kankan ń sùn kìíní ọmọ ti di ọmọ àtàgídì bàbá bọ́ fún mi pé ẹwọ táyé òkè lẹ́dà lójú ayé òkè ẹwọ táyé òkè lẹ́dà ìdí mo ń ṣe wá ọlọ́pàá ti lẹ́sọ lọ́wọ́ ọ̀lá ti lọ sọ́rọ̀ ọmọ yẹn lébi kí ọmọ ti ta fúdà wọ́n wá ń fúlà bí wọ́n ṣe ètò ọmọ yẹn ọlọ́ọ̀bá ní ọgbọ́ bọ́ tó máa kọ̀ọ̀lá ní ìka ọdún tó wà ní twenty something years ó ti di amúgbó dìdì ìwé ìfẹ́ ọkọ̀ jọ pé mo balẹ̀ olùsùlùmí kàjọ níbi ìdẹ̀kùn nínú university muslim f9 hmm. ẹlẹ́kẹ̀ẹ́jì kí ló jẹ́ kí sùn ò fún wa ní promotion ilé èṣù máa ń dùn tí àwùjọ mùsùlùmí bá ń dà rúkí àlàdá wátàwà nìbàgbọ́ oní nígbí àgbẹ̀ẹ́tù sẹ́ríkàlùkù wákàtí kí mo kọ́kọ́ jọ̀rọ̀ ọkọ̀ àtìyàwó ẹlẹ́ẹ̀kùsẹ́ ọlọ́run kí wọ́n fọ́dá rà láàrẹ̀ àjọ́ ọkọ̀ lórí ẹ̀ẹ̀gbàgbọ́ àádọ́rọ̀ ní àti sẹ́sọ̀rọ̀ ayé lọ́ta. Máa gbàdún. Ìgbẹ́bẹ̀rẹ̀ bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀ta wà láìsáwà ní olùkọ́ ọ̀rẹ́. Ìfẹ́ ni káwà dúró òkè. Àbá ìwọ tó yọ èmi èmi kí wọ́n jẹ́ graduate lẹ́wà ní kí wọ́n sọ security. Àbá fún ọba jẹ́ graduate wọ́n lè sọ pé wọ́n lọ́mọ ẹ̀fọ́ kọ́lẹ́ẹ̀tì tá a bá ń ṣe Islamic campus. Àbá ọkọ̀ graduate òfò onílẹ̀ ẹ̀yìn lẹ́mọ̀ ẹ̀fọ́ kọ́lẹ́ẹ̀tì wà láì fọwọ́ àlèyàn kan tó lè fúdí ọba sí ìgbéraga gbèrò fámílì kọ̀dàrú láàrin bàbá àti ìyá àlàádáwà wàlẹ̀ ọ̀tá ti bẹ̀rẹ̀ hatred ìkórìíra inú ni bí ní ti bẹ̀rẹ̀ èṣù tó ti jòrò ní fámílì ọlẹ́kẹta tọ́jẹ́ kí sùn òṣù ẹni yẹn mọ́jọ́ rẹ̀ tó àní ìwọ́fẹ́ máa bọ̀ ń bì yóò rà bí wípé àwọn èèyàn tó yẹ kán ṣe fọlọ́hún tó yẹ kí wọ́n ju ọmọ wọn lẹ̀ fọlọ́hún ẹ̀rú ọ̀rọ̀ àgbà wọn. Ìṣèkọ́mọ tòmí náà máa borí kọ́dà bí sísa àmùdálà káàbá rẹ̀ sọ́gbà níjẹ́ ìpínlẹ̀ pọ̀ mọ́ ẹ̀mí òṣèlú mẹ́rin tọ́mọ ẹ̀mí bí mẹ́kan tọ́kọ̀ ọlẹ̀ ìkọ̀gbẹ́gbẹ́ dàbí ọ̀rọ̀ sí sáárìsà kọ́dà bí ọ̀rọ̀ sí sáàkọ̀ ní ìkàmọ́ kẹ̀ndà kan ní ilẹ̀ nígbọ̀ tí ó kọ́dà bí ọ̀rọ̀ àfá ọ̀rọ̀ sí ìsọ̀gbẹ́kọ̀ tòbí lẹ́nu tí èmi kọ̀ tèmi náà ọmọ ẹ̀mí tó jẹ́ pé mọ̀kọ́ lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ìyàwó tó fẹ́ nígbà tó mọ̀ nínú ìyàwó kejì báyìí ìyàwó rẹ̀ ló ṣe kí ni ó lókè kọ́ ọmọkùnrin rẹ̀ Kòkò aláàjá àti òbí. Àìwá mọye tí mo sọ láǹtì lọ́dọ̀ láwọn fámìlì. Ẹ̀rú ń bá àwọn òbí kan kọ́mọ rólò dáàbò. Torí pé wọ́n rí nǹkan kan tó tẹ̀lẹ̀ àbá kan tí ò lè láàkáì kò dé áńgú ìyàwó. Nígbà àwọn òbí kan tẹ̀ ṣe ń tó ọmọ wọn lò dáàbò. Torí báwọn ọmọ wọn rí ní ọkọ ìdíje sí à ọlọ́run gbogbo àwọn ọmọ mi. Èmi ti rẹ́ tọ́lá ìjọba sáwọn ọmọ mi ọmọ rí wọ́n fọ àpá ṣúlẹ̀ dáadáa báyìí. Kò sóbi tó ìtọ́mọ̀ òbíkì ọmọ ọba àbòjú olùdíkọ́ ti wá mílíọ̀n tó bá rí lòrò ṣé tọ́wá tí wọ́n rí dáadáa àwẹ̀ bẹ̀rẹ̀ ó ti gbé nǹkan àwẹ̀ wọn iléyàdé ó bọ̀ ní nǹkan léyà wọ́n bẹ̀rẹ̀ wọn ọlọ olówó sílẹ̀ bọ̀gẹ́ tó bá tún gbójú àbí ògbójú olódàbí àbí olódàbí ọ̀sẹ̀ tí ọ̀fẹ́ máa rí ọmọ ẹ̀ kí mo lọ́ọ́ tó kí ni ọdún wọ́n já máa rí láwa tó ni wọ́n máa lọ. nígbà tá a ti wá fàgbẹ́ ìgbìmọ̀ bẹ̀rẹ̀ àmì sẹ́ẹ̀rì dúdú broken family through Ramadan akíní báyìí pé inú èsù máa ń dùn kí fámìlì ò ṣe kí ni kó dàrú kó dàrú àdìsí dájú ìjà kọ́mọ̀ ẹlẹ́kejì abúkiri inú àdìsí wípé kò sí ilé kan láyé ọmọ àdàrú èsù wà wà lọ́ọ̀rì kò sí ilé kan kọ́ máa dàrú èkú pé kí ní ọ̀rẹ́ àwọn abẹ́lẹ́ ilé ìfọ́rọ̀ èṣù gúnmù ní ọ̀gbádùn àlúwọ́dọ̀ ìgbádùn ẹ̀yìn méjèèjì lẹ̀ ìgbọ́gbádùn tẹ́ ẹ bá dẹ̀ ilé kan tó bá dàrú nínú ìlànà ọlọ́run kì í fẹ́ nìkan ló ní problem hundred percent ó lè fi ìdí kan ju ìdí kan lọ ilé kan bá dàrú ń pè ó lè jẹ́ pé ọkọ ní problem ju ìyàwó náà fi túbùtù ìgbà ní ọkọ ní problem rẹ̀ ti ìyàwó twenty ìgbà tí ìyàwó gbọ́dọ̀ ìṣàwó ti ọkàn táàtì ó dùn bẹ́ẹ̀ lórí kọ̀rọ̀ inú kí làwọn ń sọ̀rọ̀ kiri ká ilé onímọ̀gà wúyọ̀. ṣùgbọ́n gbogbo ń fẹ́ rí ẹ̀sọ́ gbọ́dọ̀ léwu fẹ́ àlékún wà bẹ́ẹ̀. ìjọba àlọ́ wà bẹ́ẹ̀. èsù yẹn náà ti wá kéde ìlú rọ̀mọ̀gbọ́n báyìí. ṣùgbọ́n àwọn orí kakó ti sínú fámìlì yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó láàṣẹ wá lo oṣù kíndésùdè wà mọ́lọ́dá tùlùjì àtàwọn wicked demons àwọn ìjẹ̀lú burúkú tí wọ́n ń dalérù tí wọ́n ń lò wọ́n fún sírù àǹfààní ẹ̀jẹ̀ àwọ̀ díẹ̀ nínú nǹkan tí ń fa ilé mùsùlùmí ọmọ dàrúgà ǹjẹ́ ẹ̀lò nínú tó wájú mi ń bì alíkùn tó ló ń tútù. àmọ́ Ìjàmbá ìgbọ́lẹ̀ lẹ́rù gbogbo nínú tí àwọn àfẹ́ẹ̀kùn kọ àtọ̀dọ̀ mélòó la sọ. Mo lè sọ wa láìsí gbogbo sí twenty. Ẹ̀gbọ́n akọ́mọ lọ fẹ́ra. Àwọn sọ́nà méjì. Alákọ̀ọ́kọ́ àwọn kan ń jẹ nínú tí ń fa kí ọmọ ẹ̀dà wí a lè pè wọ́n ní àbábọ́n àmà kí la pè wọ́n jẹ́ báwo àbábọ́n àmà they are general conflict ó ìyàwó ó general ìyẹn dálá kọ̀ọ̀kan ẹlẹ́kejì a tún ní àwọn àbábọ́n àmà Ẹ̀ńdàlùmọ́rẹ́ àti àtàbọ̀jù. Ẹ̀ńdàlùmọ́rẹ́ àti. Ọdún egbò ló ti wá. A jẹ̀ fún ní àwọn kan àtàbọ̀jù ẹ̀ńdàlùmọ́rẹ́. Ọ̀dọ́ ọkùnrin ló ṣe fún ìwò wá. Bá a bá ti wá ń sọ wọ́n lọ, kálukú ọmọ ìdìbò pé a ah, ilé jẹnẹra. Ilé àwọn ọmọ lọ́mọ ń fà. Ilé àwọn àbúlọ́mọ wọ́n bá tó fẹ́lẹ́ kẹrin kan àtìbábọ́ọ̀nì ní ìmọ̀ṣítàmà àtìbábọ́ọ̀nì ní ìmọ̀ṣítàmà àwọn kọ́ńtíìsì kan tí máa dà lé gbọ́jẹ́ pé ọkùnrin kọ́fà obìnrin kọ́fà kéde jẹ́nẹ́rà àwùjọ lọ́fà jẹ́bọ̀ tí wọ́n lọ́fà àwùjọ lọ́fà tọ́bá ní kí ìtọ̀ lórí ìlú máa kọ́ nínú ọwọ́ social media mm-hmm. àwùjọ social media ọwọ́ àbẹ̀ àwùjọ kí ló dé bẹ́ẹ̀ mẹ́rin. Social media. Ọlọ́lọ́mọ yìí ilé social media ti dàrú. Èyí ò ní gẹ́gẹ́ tó kọ́ bí ìkìlọ́tọ̀. Nígbà mi kì í fi di ẹranko lọ, ọlọ́run kọ́ làwà. Ẹja máa mú bí ẹ̀jẹ̀ ìmọ̀ rọ̀. Olùjẹ́ bá dòbí àwọn tó kọ̀. Ìwà àpàdé ẹ̀gbọ́n láti wá lo Rọ̀mọ̀kọ́ọ̀dù. Tọ́jẹ́ báwọn ilé wa yìí láti inú àwẹ̀ lọ yóò tó. Báwẹ̀ bá tọ́ parí, wọ́n tó ti tú èsù lẹ̀ ètò òmìnira yóò ọmọ ìjà sórí rẹ̀. Àfáà nínú tó máa ń fa tí yọ́ dà ló gan, ṣúgbù lè kìíyà. Ṣúgbù máa dá? Ṣúgbù lè kìíyà. Ìmọ̀ ẹ̀ńdà lè máa á àwọn ẹ̀ńdà rọ̀jù. Kí ni ìtumẹ̀ olébù? Kọ́ jẹ́ pé nígbà èèyàn fẹ́ lọ tàbí èèyàn fẹ́ níyàwó, èèyàn fìyàn sí fìyàn.

number one ní ìlọ́pàá problem. Oh, Ìyẹn ní í ṣe pẹ̀lú kankan nínú fífi àwọn àbá máa ń pè ní Alkafa Atu Tiziwa. Alkafa Atu Tiziwa. Kafa Atu ni compatibility. Kọ́kọ́ àtìyàwó ọjọ́ra wọn. Wàláì mo ti rí ọkọ àtìyàwó tí wọ́n dìbò ọjà ara wọn. Àwọn méjèèjì òṣèlú dáadáa ni wọ́n o. Ṣùgbọ́n wọn àjọra wọn wọ́n wà tún ní àdáàbù ìfìlà kọ́kọ àtìyàwó bá ní ìyàpọ̀ lórí àlámọ̀rí ẹ̀sìn bóò láti lè rí sọ́ọ̀tù ẹ̀ ṣùgbọ́n nípìnlẹ̀ ìmẹ́tìrí kọ́bẹ̀ wọ́n sì yàn mọ̀pọ̀ náà tẹ̀lé ẹ̀rù wọn padà dìbò tẹ̀ra wọn gbogbo ìgbìyànjú tá a ṣe pé àárẹ̀ ti sùn lára yín náà ìwọ́n kọ́ kẹ̀ fúùtì díẹ̀ ìwọ náà já díẹ̀ wà lẹ́ẹ̀ kábàbí wọ́n dá ìbọn lẹ́yìn ọmọ wà láwọn dìbò tẹ̀ra wọn ọlọ́mọ ìjà ń sìn yàn. Ìdí máa ń fa kéèyàn ó sìn yàn ní pé ọkọ àti ìyàwó ẹ̀ jọra ní ẹsẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹ̀ farabalẹ̀. Ìyẹn ló jẹ́ pé irú wà sí náà ó wúlò fáwọn ọmọ wa tí wọ́n lọ ní ọkọ. Gbogbo ni wọ́n pé. Mo dá sí Máríkà Ìṣọ̀kan láìpẹ́ yìí orí Facebook wọn ti fẹ́ ra Kàdá ń tún kó àròkò owó orí Facebook. Irú ẹ̀pọ̀ ojú omi ìdáwọ́ ti fẹ́ ra wọ́n ṣe. Èmọ̀ máa ní kọ́mẹ́ǹtì ẹ̀mí búrúkú kékeré. Orí kéèyàn kọ èbò sínú vocabulary hmm. ọ̀wọ́ fẹ́ẹ̀sì náà lù kékeré. Ṣé èkó wọ́n ní àwòrán ìfẹ́ yà o? Ìdáná pọ̀. Ó ní pé ẹ̀mẹ́wàá lọ́ta máa ṣe àwọn àti àwọn àfà. Àìmọye tó ń ṣe àwọn àti àwọn ẹni ọlọ́run lọ́jọ́ pé òun kẹ́ ní èṣù. Jọ̀mọ́ sẹ́ẹ̀rí bí ká sí ìyẹn yìí yóò dá lé torí pé values

fànàbí máa tó bàbà ànàbí lòun gan bá fẹ́ ìdíwọ̀ lọ lẹ́gbẹ̀ẹ́ ní òsàn máa làwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ànàbí ọlọ́run lórí ara àwọn ànàbí márùn tán lóore jù àfà tá a bá ń sọ̀rọ̀ ilé ayé àwọn márùn ló lóore jù Adó ìlàpé, àwọn márùn-ún, ara wọn àtàkì ìmọ̀ràn wà, wà láì àtìyàn ìwà ọ̀rọ̀ Àtìyàn tí ó ní? Àtìyàn ìyàwó. wá sàtìyàn sọ́dà ìgbọ́nsẹ̀. Sọ́dà ìgbọ́nsẹ̀ ṣùgbọ́n yà wọ́n ojú náà kí ló padà di ọmọ ọmọ ẹ má bá gbìyàn ìyàwó ń gbà mí tó ń pé á wàlẹ́ ìdí tó dé ilé ilé mú mọ́ra mọ́ kò sí fámìlì wọn ó dúró ṣùgbọ́n ìjọba ṣe é mẹ́ẹ̀d parí pé ó ṣe é tún ṣe jẹ̀mọ́ ẹ̀ tún ṣe pa ẹni tó fẹ́ yàwó ọ̀rọ̀ tó yàwó òun òun sì rẹ̀ ìjọba pé èèyàn kan ló ń tọ́ ló ń tọ́ fún òsì ẹgbẹ́ bá ń tọkùn jùlọ náà kẹfà sí bí ẹlẹ́yàwó rẹ̀ kẹfà àìbá wọn méjèèjì àméjèèjì lè kẹ wọlé ni lọ́ba ní pé ah, I love you ọba wo ṣáàtì wọn ah, ìyàwó rẹ̀ ló tó ní góòlù ọ̀fẹ́sì kọ̀ọ̀kan ìjọba òkè yọ àwọn ọ̀fẹ́sì rẹ̀ àwọn eléwò kan wọn la ẹ̀ẹ́dùn àbọ̀ ọkọ̀ gbó lẹ́lẹ́ ọdún wọn lẹ́sẹ̀ tí ó ti rà ọkùnrin mẹ́jọ ìyàwó rẹ̀ nìkan sẹ́ńtì òun ó ti fi àwọn ní àbá ó tún àwọn mẹ́sẹ̀jì kan lọ ó tún láwọn fi tó ti ń sọ ègùn ẹ̀wà bí olóògùn kúrúsọ kúrúsọ àbí àmọ́ fẹ̀yìn kọ lórí wọ̀sáàpù ìyàwó rẹ̀ àbí ẹ̀wọ̀n ni ó lọ ní olóògùn wà láàbí àbí òògùn ìfọ̀kùnkùn Lẹ́ẹ̀dì rẹ̀ fẹ̀yìn àbá náà àti dágbárí ìfẹ̀rí àbá náà kó wọ́n là ó níyàwó àbá ń fẹ́ ìhòhò ìhòhò ìhòhò private party àbá ìfẹ́jẹ̀ ìfáwògbè àbá onírúgbẹ̀ torí mẹ́ka àbá ẹgbẹ́ àwọn èèyàn sáńdọ̀ ìfòòrò àwọn kọ̀ǹda fúnárísà yìí lámọ́bí bẹ̀rẹ̀ àbá bẹ̀rẹ̀ kò súnmọ́ ìyàwó gẹ̀ẹ́mọ́ torí mọ́ ti gbádùn ààrẹ ìwòrí Ìfì kápọ̀ rẹ̀ pẹ̀lú òkè owó. Ẹlòmí ìgbẹ́ alájẹ̀ náà tún kó sí lá, ọmọ ọmọ ìgbẹ́ sọ wa. Ṣé ẹ̀rọ àwọn tó bá já sí pàṣí ìyẹn lè fi wa? Ìwọ́n jẹ́ ní ọmọ ọmọ ìtàwùn. Àtìyẹ́yẹ́ bí kí káàfin orí ọmọ gẹ́. Ìwọ́n fẹ́ kọ́ ọmọ ọmọ tó tọ́lọ́ ìyàwó ní tọ́lọ́ òní túnmọ̀. Ayé nìkan ló ṣe kí ni wọ́n ló pàtàkì. Bábí ni ọmọ ìtàwùn. Àwọn àfáà níbi tó pàṣẹ ètò ṣe ibi tí wọ́n fẹ́ wọn blend ìyàwó rẹ̀ lọ́gbọ̀n tẹ̀ síbẹ̀ tọ́lọ̀ ń bá ní ọ̀sẹ̀ fámìlì mi ṣeṣe ni o ọkọ rẹ ló ní problem tí wo ní bá mọ ọgbọ́n tó lè mọ̀ ẹ̀yin obìnrin mọ àwọn èdè dáadáa ẹ̀bí blend ọkọ yín ibi tọkọ rẹ kù sí olùdókọ̀ tó ẹ̀fẹ̀ àti ráwọn ọbẹ̀ èmi ọlọ́bìnrin tó ṣe bẹ́ẹ̀ ọkọ yẹn ti tẹni ọkọ yẹn tó bẹ́ẹ̀ jẹ́ lọ́dún àwọn ìṣẹ̀lẹ̀ lọ lónìí ìyàwó lọ́dẹ̀ ṣiṣẹ́ yẹn ẹ̀mú ikimọ̀ ìgbéyàwó ní bẹ̀rẹ̀ gan ọdẹ tẹ́ tẹ́ tọ́lọ̀ fi ní ọ̀tẹ̀ sí ti tọ́lọ̀ ibi tẹ́ ní ọ̀gá jẹ́ oṣù ṣùgbọ́n tí ọ̀gá jẹ́ oṣù fámìlì rẹ̀ lè dàrú ọlọ́kọ̀ ọmọ sọ fámìlì wa. afọ́ àlára tí máa ń fa kílé mùsùlùmí ọmọ dàrú tẹ́ ara ẹ̀ ní bá fùtì ẹ̀sìn ẹgbẹ́ pàdé ọ̀rọ̀ táwọn ń sọ lọ́rọ̀ ẹ̀sìn làwọn ń sọ ohun lọ́dọ̀ àwọn tí wáyé ìdí fa wàhálà àti wọn lè tó pọ̀ ìdánù ọlọ́ka ìlú bóyá ní ìgbẹ́lú ẹlẹ́gẹ̀ kò ní kéde kò ní báyà gbogbo ilé ìwọ̀n ní ìrọ̀lọ́ máa tó fún ẹ̀rọ ìjà máa dá fámìlì ìlú rẹ̀ láàká ìṣòro nígbà ọ̀fẹ́ òrùgbé kò lè kéde òrùgbé kò lè bá yà so àwọn báwọn máa ń dá ìbọ́ọ̀sì ìṣúná máa ń dá lẹ́rú sí àwọn ìka ayé àwa ní kí ẹ̀sìn ọlẹ lọ́dọ̀ ọ̀kan lọ àwọn méjèèjì àbúrọ́dọ̀ àwọn méjèèjì àmọ́ ọ̀fà fún pọ́ǹtì yẹn pọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pọ̀ ṣúrùkú ẹ̀lọ́sàn ọ̀fẹ́ ìwà bú ìjọba ìjọba

ọkọlù wákàtí kẹta mẹ́rin oúnjẹ ìgbésẹ̀ ẹ̀sẹ̀ lọ́ra oúnjẹ ìwà abúlé kọ́ ọmọ nàìjà ọkọ rẹ ìyàwó tí ń na ìyá ọkọ ìwà abú ọkọ tí ń na ìyá ìyàwó ìwà abú ìwà abú ní kọ́ ọmọ ẹ̀jí owó ọkọ rẹ ẹni náà mọ̀ tí ń jẹ́wọ́ abú nà ọmọkẹ̀mú díẹ̀ wá ní o gbogbo tí ń ìwọ́n tó ń dáàfà ìwà abúlé kọ́ ọmọ máa náwó lórí ìyàwó àtọ́wà ìwọ́n fi tẹ́ wá tàbílẹ̀ fún ìyàwó kan mẹ́rin ìwọ́n sì mọ̀ sí kápítà ọ̀nà sanwó bá ìpínlẹ̀ ogun ẹ̀sìn èèfé ìyàn rẹ̀ láì kàlẹ́ ìsàdé fìyà rẹ̀ ìwà abúlé kọ́ ọ̀nà ìyàwó rẹ̀ dákú àti rẹ̀ ń tọ́ ń rẹ̀ ìyàwó ìyàwó tó wà ní oyún ọlọ́run jẹ́ lò sábà bí kò bí ọmọ lóṣù ọmọ sọ̀rọ̀ pé fámìlì rẹ̀ ní ọwọ́ ètò ọ̀nà ọmọ ọmọdé tó jẹ gbádùn lára ó lóyún bọ́ ó ti tó nínú àti ẹ̀ta tó ti bímọ lóko ọmọ torí náà gbogbo ojú jẹ́ wà áfú tó ṣe náà mọ Yorùbá ó clear tọ́ba ní àbá kẹsẹ̀ ọ̀dà o wà búrò àtìyàwó ẹlẹ́à kúmọ̀ iṣẹ́ ṣe ọ̀dà o kí ni wà gbogbo ojú jẹ́ wà áfú ọ̀rọ̀ mi yà bí olùwọ́ àbá lọ́wọ́ àwọn nǹkan tí máa ń fa ìṣòro ẹ̀já tó wù mí. Àbọ́ alára ń tó tó máa ń fa àlàáìlú wà tẹ́hìn. Àlàáìlú wà tẹ́hìn. Àlàáìlú wà tẹ́hìn. Ojú ìbú àpàpà. Ó fẹ́ ká pàkejì àrẹ. Àwọn lẹ́gbùn dàmù wà láì ọ̀rọ̀ èké èṣù lórí àtàkì. Ògùn ojú àtàwọn olójú ọwà mọ̀ ti dalé ìjẹ́ Sẹ́ni mo fẹ́ rọra àmì àtọ̀wọ̀n ọmọ ìyá mi tẹ́ ìgbọ́n. Kèé ṣe gbogbo ń tọ́lọ̀ ń bá gbogbo nínú orí lẹ́ẹ̀mọ̀ sí ayé. Mọ́mọ́ wọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ọmọ ìyá. Ó yẹ kí bọ́lá bá torí kan fún yín orí Facebook ní Tẹ́tọ́ọ̀kì yín ni. Ah, mo jẹ́ wò pé pé àkáàrù ní Prọfẹ́ǹsì. Ẹ̀yin lẹ tó wíìkì láti kàrù. Àfà, àwọn eré kan tó jẹ́ pé wà láì dọ̀nà mi wọ́n kẹsàrí bí orí íńtánẹ́ẹ̀tì kì í ṣe gbogbo àwọn tó ń láìsí kọ̀kọ́mẹ́ǹtì nínú wọn dùn mm-hmm. àwọn kan ó bójú wúwo ilé tó kó lọ wọ́n lè jóná láàrin ọ̀sẹ̀ kan mọ́tò tọ̀rọ̀ àtọ́ ìgbé ẹ̀bẹ̀ ó lè láti kẹ́kẹ́ láàrin obìnrin àbá kì í ṣe gbogbo nǹkan lè èèyàn máa ń gbé ayé nígbà ọlọ́run tó gbọ́ ilé fún mi àbá ẹ̀ tó bá ń pèǹtì ẹ̀ gbogbo àwọn mùsùlùmí àtọ́ bá ń bẹ́ẹ̀ áfíríkà tí mo lò mọ́ wọ́n pé ẹ mọ́ ìgbè tí tọ́ lé mi dòní òní tí tọ́ lé mi lórí social media ẹ má gbé bẹ̀wò wà láìmọ̀ wọ́ọ̀nù wọn ni ẹ má gbé sí má fi fóònù ẹ̀yà èmi kò ní tí tọ́ lé mi lórí fóònù tí mo gbèrè nínú wọ́n tó ní pé wọ́n náà wọ́n tó sílẹ̀ láti jẹun wọ́n náà lọ́wọ́ àjọ ní orí pọ̀ ilẹ̀ mo káwọn ilẹ̀ àbẹ̀lẹ̀ ẹ̀ka ẹ̀ka àti òwe kọ́ wọ́n pa ni wọ́n pọ̀ bù ni àbá ewu olókùn kiri wọlé ilé tó lé fẹ́ǹsì yìí máa ń pè orí social media ó wọ́n dá mọ́ ní bàbá àbùkù wọn kó òjò social media mọ́ mà kán ló wá tó láti fi iṣẹ́ ṣe owó fi bèjá rí ni yóò kó jẹ̀bi àwọn ọlá ṣiṣẹ́ ìhó ẹ̀fà tó náà ìfò wa ọ̀nà tó burú bẹ̀ òun ti dá gbà bọ́yá náà fi lè ní agbá o òkú wọ́n bẹ̀rẹ̀ sí mo lélẹ̀ ayé àbára àti tí ọmọ á sì lè yí mi. wọ́n gbé ẹgbẹ́ e o náà fi lè ní agbá o àbẹ́ta wọlé ní sàbẹ̀bẹ̀ àkóò lórí. Apá àwọn tó tó ń ṣe papọ̀ wà ní Sáúrì Háàfì dé ìbáhàbà. Àwọn olójú púpọ̀. Yàtọ̀ sí yóò fẹ́rẹ́ ní obe. Ẹ̀yin náà wà mẹ́ta ìjẹ́ kí wọ́n máa sàtìkámìlì ìṣòro. Gbogbo ẹjọ́ bí ìkẹlẹ̀kẹ́ mọ̀ ọ̀rùn báwọn bí ní. Àbá mo ti kéré mo mọ kí sí sí ilé ibùgbẹ́ pé àwọn fámílì ìyàwó náà lọ sí àkàtì látara àfẹ́ táwọn rò pé àwọn onífọ́n máa wọn àti látara pọ́ máa wọn náà ní láàká ètò tó tó lọ ro tọ́wọ́ ìjọba tí gbogbo àwọn òbí wa lọ́jọ́ tí wọ́n já lùtù náà ni àwọn àlàwà mọ̀ pé ká máa lọ olóògùn síríkù ni àwọn ọmọ nọ́mbà tì nílẹ̀ Yorùbá wọn a máa tàkọ́kọ́ wọn a máa ṣàtìyàwó èjì ah, nígbà mo mọ́ mọ̀ yára kan tá a ṣe rúkúlà kò dé gẹ́gẹ́ wà bẹ́ẹ̀ àwọn àkókò máa tọ́ ọ̀pá wà lẹ́ẹ̀lẹ́ àgbogbo ẹlẹ́ àyàwó ìkárata ìyàlé ilé ìfẹ́rẹ́ pẹ̀lú síyàwó mo rò fẹ́ gbọ́ mi dáadáa ìyàlé barata ọwọ́ lọ́ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ọlọ́run ojú àrùjù fún ẹ wọ́n tẹ̀ láìjẹ̀rù sí àwọn ọgbọ́dọ̀ lóyún àbá tí èbá pa àwọn ọlọ́run ọlọ́run bá gbàdúrà àwọn olóyún wọ́n láìjẹ̀rù sí ní láìjẹ̀rù ń dà láàmú wọ́n mú gbé nǹkan wá pálí Yorùbá ẹ̀rù máa bá yẹ̀ bí àwọn bá ti fẹ́ méjì mẹ́ta mẹ́rin kí fámìlì kan gbó jẹ wákàwé yòókù ọjẹ́ tó bá jẹ́ ìfẹ́ pé ogun wájú ń súnrẹ̀ ní kílọ́fẹ́ máa bàrẹ̀ rẹ̀ rú wà láì ni fámílì ìyá àyàlé ó gbé ẹja wá fún wọn àbó ti ṣe sí ìwù lára ẹja ìyàwó jẹ́ láì wàhálà kó tú láàrin kí ló burú kìyà àyàlé ó gbé ẹja wá kí ìyàwó àti ìyàlé ọjẹ́ kí ló burú kìyà àyàwó ọ̀fẹ́ràn wá kí gbogbo wọn jẹ́ ṣùgbọ́n tó ọmọ tó wà bí ẹran àwọn àbẹ̀wò wọnú ilé mùsùlùmí síhírù àtàfí ibú ìmọ̀ lọ ní olóògùn ìmọ̀ lu àjẹ̀nú ọkẹ́ ní pé ọkọ ìyàwó tó bá fẹ́ kí iṣẹ́ yẹn ọdún lára rẹ̀ tọkọ wá sí nípa ìgbọ́mọ̀ rẹ̀ tẹ̀ ìwọ náà yóò fura bọ́mọ̀ jẹ́ pé o ti jẹ o ti jẹ ẹran o ti jẹ ẹja o ti jẹ yín ìyàwó tí ọ̀dọ̀ tí wọ́n ní kọ́ wọ́n lóko bẹ́ẹ̀ o ṣé wọ́n ní kọ́ lù ọ́ ni ah, àwọn nǹkan ti dáhùn lára rẹ̀ ọkẹ̀ mọ̀ ẹ́ fìyàwó rẹ̀ láì ṣe ìtẹ̀kùn àwọn àlejò ẹ̀ka ẹ̀ka bò fowó òfìsẹ́ lọ júmọ́ mi kò tí wọ́n júmọ́ ọ ìdán lọ ń dáhùn lálẹ́ ló ń jápé tí wọn náà bá ń bu adáwọ̀ àbọ̀ òṣò rúkè àwọn ọkọ̀ ọ̀kà wọn ayé àrúkè àánú omi kan ọmọ ọmọ tí wọn bọ́ ọmọ àkárù àkárù àwọ̀ ìrọ̀lẹ́ ọmọ ìtìláwọ̀ àbúgbà àwọn nǹkan táwọn àbá àti kọ́ wa ká máa ṣe ọlọ́mọdé sí wọn ọmọ ẹbí wa kò sí ẹbí títí rú òlé wọn ọmọdé òṣèjẹ́ ni ọlọ́ọ̀tó tọ́lá àwọn tó ń ṣe sí irú àwọn nǹkan tẹ́ ń lò ní ojúmọ́ ni wọ́n lè fi ara omi wọ́n lè fi ara oúnjẹ wọ́n lè fi sórí àgádẹ́ ibi lẹ́kọ̀ọ́ ọlọ́run ní kọ́mọ tó wá ní káàkiri ara bọ́ọ̀rọ̀ ìyẹn náà wà bẹ́ẹ̀. àbáà níyẹn nìkan tó kọ́ ádámù màrífàtì ìfìkì ìhùwárì bẹ́ẹ̀ náà sàrùbẹ́ẹ̀ ìyẹn ni ti gbọ́dọ̀ àti tàbí mọ́sọ lẹ́ẹ̀kan ọkọ àti ìyàwó ká mọ̀ gbàgbọ́ yé tá a bá ní dialogue debate differences discrepancies discussions ká mọ̀ gbàgbọ́ yé bóò ló ṣe yẹ ká ṣe tí wọn fi ní dáhùn. jama nínú tíra fún fàtúrà àrùn tíra ti mọ̀ pé wọ́n ti tú tíra ní pé gbogbo flight boat àbá wà ní tambúlì máa ṣe nínú tíra tí mo nífẹ̀ẹ́ kọ̀ òun ni nínú tíra tá a máa ń lò tá a fi máa ń káńsẹ́ẹ̀lì àwọn tó bá fẹ́ máa lù tó sì fàtúrà rò ọkọ àti ìyàwó kan tẹ́ ẹ bá máa ń tọ́ dá wàhálà lẹ́rù yàgbórí àwọn eléyìí ti gbálẹ̀ toothpaste lọ́dá wàhálà rẹ̀ ìjọba ti lọ́dá wàhálà rẹ̀ ọgbẹ́ni tíra tó nílé àwọn ọkọ àwọn máa ń tẹ̀ látòrí fámílì ìyàwó wọ́n máa ń tẹ̀ látòrí ìjàmbá ìwọ́lọ́wọ́ bá fẹ́ lọ léjèèjì ìwọ́lọ́wọ́ súnà ìwọ́lọ́ léjèèjì bẹ́ẹ̀ ọ̀gá mi èjì àrèjì ni wọ́n bá wà lẹ́yìn wọn tó wọ̀ tó tẹ̀ látàrin tó bá wọ̀ tẹ̀ láti tútọ̀ ọ̀gì ẹjọ́ fẹ́rẹ̀ ní onídìí kan náà kó ti wà ní àbájú ọlọ́tí lẹ́gbọ́n tẹ̀lá fi ọkọ yí ní tí tọ́kọlú àáfàá náà fún ọ̀la ẹ̀sìn ẹ̀ẹ́dẹ̀ mẹ́ra wọn. kí tí wọ́n fi tírẹ́nì àwọn láti lé àwọn máa ń tẹ̀lé ìpèsè láti jù. kí tó fi tírẹ́nì tiẹ̀ ní fábílì ìdíbò lẹ́yìn tí wọ́n ẹ̀fẹ̀ orí kò sí ìtọ́lọ̀ sọ bẹ́ẹ̀ kọ̀dẹ̀ ní ìtànà ti sọ. ṣùgbọ́n tẹ́yìn méjèèjì bá jẹ́ pé máa rí fátù fífi ilẹ̀ wà

kìí jẹ ráìsì lásán ráìsì àti kí ló máa jẹ ẹwà àtẹwà kí láwọ bá jẹ ráìsì àtẹwà yóò sọ fọ́fẹ̀ kan ẹjọ́ tó ní problem ọlọ́run máa sọwọ́ gáàsì fún yín káàdì kẹrin sí ilẹ̀ bá ọlọ́run sọwọ́ kẹrin sí ọlọ́run gáàsì problem òsì jẹ ráìsì yà bùkẹ́ ìwọ́kẹ́ ìjẹwà bùkẹ́ jàmbá súnmọ́kù ẹ̀wà ọ̀rọ̀ àti ẹ̀wà káwọ́kọ̀ wọ́n máa ń dà pọ̀ ní ọ̀rọ̀ àbá àdàpọ̀ hmm. káni wọ́n bu láìpẹ́ náà lọ́ bá bu lọ́pọ̀ gáàsì lásán lẹ́wẹ̀ẹ́ kí lọ́ fa wàhálà bí eléyìí. ìjọba òun náà sọ àwọn òkèèkà kéékèèké hmm. tó bá ń dá sọ́rọ̀ òun náà ni ànàníyàtù ànàníyàtù kí ní jẹ́ ànàníyà hmm. ìmọ̀tara ẹni nìkan tí ọlọ́pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ àdínkà bára fòrò láàrin selfishness àwọn ìyàwó mẹ́rin náà ni ṣùgbọ́n nínú experience tó lè ní ọ̀dọ̀ àwọn ọkùnrin lọ́pọ̀ ọlọ́wọ̀ fàbóòtù ṣùgbọ́n wo obìnrin ní náà ni ẹgbẹ́ jẹ́ àmọ́ sára wa nìkan àwọn obìnrin ní tọ́wọ́ ti fẹ́ níyàwó méjì ẹ̀ẹ́dẹ́gbẹ́ta lẹ́rẹ̀ẹ́ wọ́n lè gbé wọ́n kan ìyàwó rẹ̀ kan sẹ́kí fẹ́ẹ̀sì wọ́n máa ṣe kí ni ọmọ kéré ṣùgbẹ́ ìyà àpá ánàkómọ̀lá ẹ̀mọ́ wà selfish mọ́tò tó wọ̀ tún lóde ilé ìtò lè gbádùn máa bàdàn kan selfishness ara ẹnìkan lọ wọ́n tí àwọn ọmọ bèèrè náà Selfishness wá débi gbogbo àlámọ̀ ní marriage. Ẹ jọ̀ọ́ ilé ní ọmọ gbóná bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sọ́ra ẹ lè broken home. Pẹ̀lú gbogbo wọn ti mọ tara ẹnìkan, ara ní ìyàwó. Ìwé ẹ̀ náà ló dé bí oúnjẹ. Àwọn òfin jẹ láfún èlùbọ́ gidi nìkan ní máa ń jẹ torí náà kò ní rárá fọwálé ìyàwó èrè ẹ̀jẹ̀ gidi láàbù ní wọn ẹgbẹ́ ètò ọ̀gá ti fẹ́ràn jẹ́ lọ́nà gidi dáa ju lóòótọ́ gidi ti àjù láàbù lọ káyọ̀ owó gidi wọn. ọwọ́n kọ́ di iṣu ṣe kò wọ́n tó bá fẹ́ sísà láti kò ní ìṣe àwọn táwọn bá láti bàdàn ní ìfọ̀ àwọn ìsábà jẹ́ tẹ̀mó àmọ̀lá ní ìwà. Ìjọba tí mo àbábá jẹ́ ìṣẹ̀lẹ̀ àmọ́là àmọ́là. Tó bọ́bá ti fẹ́ sí sàlàtẹ́kù ọmọ ní o. Ó ṣe gàrí bí èèyàn ọmọ yọ kún kún bẹ́ẹ̀ o. Sẹ́rẹ̀ wọn tá a fi ń sọ̀rọ̀ wẹ̀rẹ́ yìí. Bóyá ti ká lu kí bá bọ́ ronú sí ilé wa tó kí ń gbàgbá lè rò pé ah, wàláì bá àfáàdé ń sọ ìpínlẹ̀ lọ́ba yìí o wọ́n lè ṣàtúnṣe ni o púpọ̀ jẹ́ pé oṣù àtúnṣe náà ní kí ni o ṣe rọ̀mọ́dọ́n jẹ́mọ́ ìfẹ́ bá mi lọ ọlọ́run bá yóò tún kálukú wa ṣe. àfáà ní ìyẹn nìkan tó kọ tẹ́lifù ìmọ̀sọ́rọ̀ hà bẹ́yìn zàwùjẹ́yìn sí kẹ̀sí nílẹ̀ ìmọ̀ṣákìlì zàwùjìyà. Hmm. Ẹ̀rọ tí mo ń jẹ́ kí ó dàrú nígbà míì. Òun ni kókó àtìyàwó ọmọ ìyóṣoṣù abẹ́ǹkò tó mọ́ wà fún ìfọwọ́ lórí àwọn àlèmọ̀ṣáàkìrú ìgbàòjìjà. Àlèmọ̀ṣáàkìrú àgbàòjìjà. Àwọn marital problem. Sẹ́ẹ̀rí kò sí perfect Muslim home or Muslim family. Kálukú wa la nítorò tá à ń dojú kọ ìṣòro tẹ́lẹ̀ ń dojú kọ ọ̀yàtọ̀ fìdí. Àwọn fámìlì kan bẹ financial challenges làwọn ní. Wàhálà ẹni ọlọ́run ni wọ́n. Àfikàrù àrò ìjà, ìrọ̀lẹ́ ìjà, àwọn ọmọdé kan di ohun ìjà, àwọn ọmọ wọn kàkà fi jọ sí wọn. Wọ́n kà mọ́ ikú kan tó sùn lábalẹ́, wọ́n lọ wá àti. Ṣùgbọ́n máa wọn mẹ́ta lọ́la bí yàn ju yunifásitì wọn àìlè lọ torí wọn rí tó ló tún sọ̀rọ̀. Ìjọba ìgbọ́kẹ́lẹ̀ àbúrò kẹ́lẹ̀ àwọn àrùn bí ó o wọ́n rí fún ṣọ́ọ̀tì gbogbo pàdé yẹn clear go clear irú àwọn tó bẹ̀rẹ̀ ṣá problem yẹn èyí wá rọ́ mọ wọn tí ń ta pure water ẹ wá ní ìpàwọ̀ ló tó mi mo rí káàkiri láàkó pure water pẹ̀lú ìjà ọ̀rọ̀ yóò wù náà ni ìbáwọn fi jẹ ọdún kóò lè wọ́n ti fẹ́ sọ́ọ̀fù ẹ̀ fún wa ọmọ yẹn wàlá ìjọba máa ń fi àwọn ọkùnrin wọn kúrò wọn lè rẹ́ ìpẹ́ wọn ti lè rẹ́ ìpẹ́ lóòótọ́ lọ́kọ́ ìgbọ́n

ọmọ tí wo standard gbàgbé sí líìpù lóore so abẹ́gbẹ̀ gbàgbé kàbí ẹ̀rọ àwájà ara yóò ti lọ́sọ̀ ìsìt dọ̀t olóòrò ò lè wá wà bí ó sọ wọ́n wà gbé wá láàárọ̀ bí aago mẹ́wàá pọ̀ bá ti látò èsì ìdílé tó bá da aago márùn-ún wọ́n wà gbé kí ni wọ́n bá gbé gbogbo àwọn wà bẹ̀ ẹ̀kọ́ lálẹ́ tọ́jọ́ Jọba, fámílì yìí wọ́n láwọn àṣòro oríṣiríṣi. Bẹ́ẹ̀ rí bàbá fẹ́ tún lè wọ́n dà àwọn àṣòro míì. Fámílì mi wọ̀n ọ̀rọ̀ máa bí. Ìyàwó olóyún. Ó lè jẹ́ àbá lórí iṣu. Ó lè jẹ́ ìyàwó. Àwọn nǹkan yẹn pọ̀ lọ ẹ bá wọn lọ bá àwọn fámílì yìí ó rí. Ṣùgbọ́n kí ló kàn wá ní pé ibi tí ṣòro wà yẹn ẹ̀gbọ́n sọ fúnra yín kẹ́ẹ̀dẹ̀ wá àlàhálù ìsìlámù. Islamic solution. Ṣé ẹ bá ti wà fámìlì ní òní gbogbo lóòrò ẹ̀wọ̀n dáadáa. Àbá lára ń tó tó ń fatílé Mùsùlùmí kọ́ máa dàrú. Ìkìláàfù àhàdá wà pọ̀kì lẹ́nà ṣàwùjá bẹ́ẹ̀ mọ́ àbí. Bẹ́ẹ̀ rí, wọ́n bá ti di pé Ẹ́ńsà jẹ́ ti ti ọkọ àtìyàwó ọjà pọ̀ síra wọn. Ilé yẹn máa dàrú ìròrí wọn àgbọ̀yé wọn ọ̀yàtọ̀ ilé yẹn máa ní iṣu ilé tó jẹ́ pé hmm, bàbá ọfẹ́ káwọn ọmọ òun òde ká máa lo ìdáàbò ọfẹ́ káwọn ọmọ ẹrọ ọkùnrin kárápù àní ká máa ṣe bẹ́ẹ̀ ní ọlọ́run ìyáwó tó máa bá ti lo sáà ó ṣe fún mi o oṣù tó sáà ẹjọ́ wọn ẹ̀kọ́ ti bá ẹ̀jẹ̀ kọ́ ẹ̀kọ́ ti chẹ́ẹ̀sì ó ti bá àyà àkọ́kọ́ rẹ̀ lẹ́ẹ̀ àbọ̀ wà rẹ̀ dáàbù ìyàwó sì dáàbù sí lọ́dọ̀ sí bàbá ní òdẹ̀gbẹ̀lẹ̀ ìgbòhún máa ra jú kí ní ilẹ̀ Ìgbò lónìí ilẹ̀ Haúsá lọ́la ọ̀túnla Kamẹrún jọ́lẹ́rin Tógò ọ̀sẹ̀ tí mọ́ Amẹ́ríkà ọ̀sẹ̀ tó tẹ̀lé Kánádà tó bá ti á wálé àwọn bá wà sáré lò já, sí àwọn ìyàn wà láwọn ráwọn ọmọ ẹ̀ sẹ́ńdé píjọ tó ti kọ̀ ìdúnwò lò dáàbù àfà kí mo ṣe kéré tó I've seen a lot of children, growing up children, blocking their parents on social media. Mo sì ká síkẹ́ láti káwé tó bẹ̀rẹ̀. Àwọn ọmọ búlọ́ọ̀kù àwọn òbí wọn kíkọ́ bá bá ìta wọn ṣe. Àwọn ọ̀rẹ́ wà pẹ̀lú àwọn ìlú tọ́mọ̀ rẹ̀ fò dé ní orí ìbò. Bàbá kan fún ọ̀rẹ́ bá mi lọ́gì sílé ní ìsúwa nínú ìsúná

ó ti polówó ààrẹ torí náà mo rọ kálukú wa fẹ́rí gbogbo irú àwọn nǹkan yìí bàbá àtìyà ẹ̀kọ́ náà wà ní bíi ṣe pé the same word ṣe tó nígbà míì ní bàbá àtìyà náà ṣe máa lè kàwé ẹlẹ́ni differences pàápàá lórí àwọn nǹkan tó já sí pé kìí sọ náà àtàlẹ́ kí lọ sọ ẹ fẹ́ lu understanding yìí ṣé fún yín lápẹẹrẹ ọmọ parí js3 ọfẹ́ wọ ss1 ìyàdó lórí pé ẹjọ́ lọ ápùrà nínú nígbà bá apán ọkàlà ss1 bàbá dó lórí pé yọ parí ss3 tó bá parí láàrin gbàgbé ọmọ ṣe jáàmù àdùnṣe kọlọ ápùrà ní ìjàmọ́ ìwé lọ́lọ́ àtàlẹ́bí tọ́nu méjèèjì òfin kan tọ́lọ́ àtàlẹ́bí ìṣẹ́ ẹwọ́n tí mo rí ẹfẹ́ lo àgbọ̀yé yé àti ìròrí yé irú àárín ẹgbọ́dọ̀ sọ ṣọ́ra ẹ má bìlà bá o bá ti rí láǹsìkì bàbá àti ìyá ọ̀rọ̀ owó òye ra wọn ọmọ náà kọ̀ sí ẹnu àlà ìjà ń sọ tó wá rí gbà ọ̀rọ̀ ká sọ nípìnlẹ̀ kí bàbá wà ti ọkọ lágbọ̀nyé ká tó tọ́lọ̀ ìyàwó lágbọ̀nyé ká mọ̀ tó ń gárí ni wọ́n bá mọ̀ sọlẹ̀ torí náà gbogbo wa ara ń tá a tó gbọdọ̀ ṣe ni pé irú ìgbà wa ti ń kọ́rọ̀ lọ kí àwa náà máa lọ mi ká lè jọ gbọ́dọ̀ náà bàmẹ́ bí ìdè àwọn fámílì wọ́n dàrú ara rẹ̀ òun ni ọ̀rọ̀ ádámù sọ́bọ̀ aláwùjúúdì lọ́kọ́ ìlú báṣàrí ádámù sọ́búrí aláwùjúúdì lọ́kọ́ ìlú báṣàrí jẹmọ́ kí èèyàn ọmọ lè ṣe sùúrù lórí àwọn àlọ́kọ́ ìlú báṣàrí human error human work human error àwọn àṣìṣe tó jẹ́ pé èèyàn ò lè mọ́ ṣe tó láì ṣe màlẹ́kà ìwọ́n tó ọjọ́ ń sìta àbí wúmọ̀ ọkọ rẹ̀ lè pàṣẹ. ìwọ́n tó ọjọ́ àbá bọ́dá ìyàwó ẹ̀ lè pàṣẹ ẹjẹ́ a máa ti sùúrù. àìlẹ́sẹ̀ sùúrù yẹn làwọn fámìlì kan ṣe owó lòdì kọ́nù bẹ̀ fámìlì wa owó. àbá lára rẹ̀ sùúrù ìṣàrà kí la fi dáná. sùúrù ìṣàrà. ó jẹ́ pé à ń gba ìmọ̀ràn bíi kí là ń gbàjẹ̀ mọ́ ọjọ́ ìlú àpẹẹrẹ méjì aráwọ̀ èèyàn kan ọ̀pọ̀ ní àwọn sisters àwọn humors wọ́n láwọn group close group lórí facebook wọ́n láwọn group whatsapp group emmanuel blee kìnìkà wọ́n fún lórúkọ tó dá women of paradise women of freedom bókọ̀ ń ṣẹta lè ilé ìyọ́nù ìyàwó mi wà náà women of world obìnrin kan tí ọkọ ti tọ̀ lákọ̀ tó bá nílùú wọn jóná yọ́ mọ̀ wá fi ìfara tíǹkì àwọn àbáàdé gbogbo àwọn ọkùnrin lórí fún ni wọ́n ní ìṣọ́ lórí ire tó <laughs> wá ti fẹ́yàwó kejì láyé àfà tí wà lábáwá tẹ̀lẹ̀ bá ní ìkà gúrùpù owó gbé wá sàwọn àlékún ìgbọ́n náà gbá máa rí bó tẹ́kọ̀ wáyé àti àmì wọ́n wọ̀ sí kí ni òkè fi àǹtí láàkùn ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn ẹlẹ́yàrá kan ni ọmọ lọ gba tún fẹ́ fún ìbòyàwó kejì wọ́n ṣù láìsí àwọn bọ́ọ̀lù ọ̀rẹ́ kọ́ pàǹgbà ni àwọn bọ́ọ̀lù ọ̀rẹ́ kọ́ fọ́ jí lórí ni ṣọgbọ́n bá dúkú lórí bá ṣe lọ sí àdúgbò láti ọkọ̀ díẹ̀ jọmọ́ àwọn èèyàn ń gbàmọ̀ràn lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀tọ́ fi íńtánẹ́ẹ̀tì rẹ̀ àwọn obìnrin máa ń rojọ́ láàrin ara wọn àfà àyíòṣì àṣù I want to compromise our issues outside mo lè sọ pé sísà ní sọ́jọ́ pé ẹlẹ́ àásùn náà bàbá kan ìyá kan ó jù mí lọ náà bí lè ó bọ́ mi yé mo bọ́ yé àjọpọ̀ I don't discuss my marital issues outside. Àwọn èèyàn kọ́ tí wọ́n gbọ́dọ̀ kẹfà rẹ̀ sílẹ̀ kan ní màmá fún náà. Ẹ̀yin ọmọ ìyá agbára ìyàwó onílẹ̀ ẹ̀ bàjẹ́ lórí àwọn ọ̀rẹ́ yín mọ́ wọn.

pé ká bá wọ́n ìwọ́n tó ọba rí pé orí ìdìí mẹ́rin lórí ọkọ àbíyàwó rẹ̀ nọmba wán nọmba wán wo àwọn tó dá àfẹ́ ẹni ọlọ́run tí wọ́n kọ́ ọkọ rẹ̀ lẹ́kọ̀ọ́ olùdó bá bẹ̀ ti wa Muhammad sọ́lọ́pàá àgbà àfáà lọ́jẹ́ tí ó gbé pàdé sáré gbọ́dẹ́ tako tí wọ́n sọ kò sọ́nà bí o ṣe ń fà kí o ṣe ṣe kí ṣe mọ̀rọ̀ bá wọn bàdé. Tọ́kọ̀ rẹ ló ń jẹ́rí pé ọmọ ọmọ náà láàpá àtọ̀jẹ́ pé ọwà ọwà ọwà mọ̀rọ̀ tó wà ìmọ̀múlẹ̀ kò ní màámù tí máa kírun fún tí ó ti wá àti fún. Kò ní ṣe kò lẹ́nìí fẹ́ tán ṣùgbọ́n dákú so congratulations family million and twenty a one ní lẹ́nu gba family àwọn sàbíyà wọn a máa mẹ́jọ ọkọ̀ ẹ̀rọ wá bá nàbí wa mọ̀hánmá ṣe kó ní láti hmm. ọ̀dà ìyá wa kọ́ lọ bá nàbí sọ́lọ́lá àríwá ó ní ìlà àbá sòfìyà rọ́jù ló ń ṣẹ̀ṣẹ̀ ìkún láyòrò kí ní mẹ́yẹ̀ kì kí ní wàwá láti. Àrẹ̀kọ́wọ̀lá, ẹ̀yìn lẹ́gbẹ́ àbá àdúgbò wa, ọkọ̀ mi àbújú bìíra, ọlọ́run ní kan láhùn díẹ̀. Ẹgbọ́n tàbí àbújú bìíra ọmọ àlùfẹ́ náà ni ó, ní ní kùtàbí àmẹ́bí tí wọ́n lórí ọlọ́run ní ìsọ fún ìkankan ní òní wọn lọ. àti èèyàn lè jẹ́ náà mèmí láwọn àwà kan tí ò dá lọ́pọ̀ ní pé ìbùsọ̀ ọba máa bá rẹ̀ ẹ̀kọ́ ńlá náà yóò gba ìwọ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ní ọgbẹ́ ilé ìwọ lọ́kàbà lọ́kàbà wájú ọlọ́ arínú wa kí gbogbo jẹ́wà àwọn òfò kìí sáwọn lásán àwọn kí gbogbo àwọn òfò àfà ìlú tó máa jánú ọbẹ̀ fóyàwó àwùjúbù láì àwọn òfò ọmọ ẹkẹrẹ́nú ọbẹ̀ ọwá tẹ́lẹ̀ àbá àti kẹrẹ́nú ọbẹ̀ àwọn alamọ́dára kẹ́ẹ̀bà àbánu ó bẹ̀rẹ̀ kẹrẹ́nú ọbẹ̀ fóyàwó òtí lè wà kẹ́ẹ̀ẹ́ pé wọ́n jẹja méjìlá ni ìwọ jẹ kaláàárọ̀ ìwọ náà jẹ kan oṣù mẹ́wàá ó tẹ ẹyọ kan sí mẹ́rin fáwọn ọmọ bí wọ́n jẹ jẹja méjìlá láàrin ọ̀sẹ̀ kan ó ti pẹ́ tí àwọn bá béèrè owó ẹja láàrin ọ̀sẹ̀ kan owó ń pè é yóò gbé bọ́ọ̀lù èrò bèbà bọ́ọ̀lù yóò fi láhùn síyàwó àtọ́mà torí ṣé bọ́ọ̀bà bẹnẹfíìsì lára rẹ̀ ah, ọlọ́run àwọn èèyàn bẹ láyé ṣùgbọ́n má ṣe lè fẹ́ kí bọ́ọ̀lù láhùn

pé mo lè máa mú owó ẹ̀ ọ̀sọ́ pé pé mo lè jí owó ẹ̀ pé mo lè fẹ́ kí ni pé mo lè máa mú nínú owó ẹ̀ ànàbí wa fi fàtíwà fàtíwà bá ànàbí ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ọkùnrin náà ẹ̀ẹ̀tọ̀ gbádùn pẹ̀lú ànàbí Àgbàgbẹ́ àmẹ́bí àbàwọlé ọlà, ṣùgbọ́n àmẹ́bí sọ ó lè ní la. Àfáà àti ìyàwó mú tó tó wà tó mọ́ ní ọ̀nà tayé ìyàwó ta fátíwà ànàbí ìwà àfáàtọ̀jẹ́ pé wà láì olówó lọ ọlá òun ni ìyàwó rẹ lẹ́kọ̀ọ́ kó mú owó ní owó rẹ gìlì màálù tọ́lá ànàbí ìfẹ́ gbọ̀nkú bí máa ń yẹ kí fi kì wà wá ládákì bí ní màálù fì níjọ́ rí ẹ̀bá wá lójú ní ẹ̀bá dùn irú tí máa ń fún ní mọ́ǹbẹ̀ ní ti dáadáa ìwọ́n náà mọ́tò kọjá ẹnu àlà níjọ́ tí ẹ̀bá dùn ìwà àtọmọ mẹ́rin yóò fún ní five thousand yóò fún ní four five ẹ̀ẹ́dẹ́ five láàárọ̀ ó lẹ̀ ti bí bẹ́ẹ̀ sílẹ̀ one na five hundred àwọn one na two hundred fifty naira two hundred fifty naira sẹ́ńtọ́ ẹ̀ wá fifty àwọn one na one thousand ìwọ́n na èlò níjọ́ tí ẹ̀ bá dò sí nẹ́tíwọ́ọ̀kì bá dà four five ní máa fún mi láti jẹta kọ̀wà fún yín lówó ìwọ́n sì mọ̀ pọ̀ ojú wá gbọ́ tí wọ́n pè kọ̀mọ̀gbọ́ gọ́lẹ̀ yìí pé ẹ̀yìn tèbíkẹ́ tó bàtà kó láti borí lánàá ẹ̀yìn gẹ́gẹ́ òsì ara lọ mú àpò yìí four jẹ́ four five kò ní ọdún èlò thirty five mọ́mù kọjá thirty five ló thirty five ló jẹ seven thousand. fatiwa àtàwọn sọ fún yóò ìwọ́n tó ọba tako fatiwa rẹ̀ sí èé ìlú àti. Ẹ̀mbá ti tako fásúrà nẹ́gbẹ́ Olówó lọ́wọ́ láì ọláhun tí àwọn ẹ̀yìn ṣẹ̀rí àyọ̀ ọ̀dà fún yàwó ọkùnrin ní ìtura ọmọ ọdún wà láì mo dé owó àjọ ní àṣọ òfòwò ẹbí ń bọ̀yàwó àtọmọ̀ ọ̀dà ìjọ. Àmẹ́bí sọ fún ìyá wa rí kó mú ọ̀bá ń tó tó àfọ̀mẹ́ létí ọmọ ìlú àbílẹ̀ òbílẹ̀ màárù fìlẹ̀ ọlọ́ba ní kánà bí wọn kọ́. ìjàmbá ẹ̀jọ̀ irú àrùn yẹn fámìlì ìdá àbí ọ̀dà ọ̀dà àbí ọ̀dà paná lọ ọgbà màrà lọ́dọ̀ ẹ̀. Ọjọ́ àbá àfọ́fà ni pàbọ̀. Ọkọ̀ rẹ̀ wọ́n ní cooperative kan tí wọ́n ń ṣe wọ́n ní chairman lọ cooperative ó sì lọ́kọ́ ọ̀dílẹ̀ orí ẹ̀ lọ́mọ yà lọ́wọ́ business lọ rí chairman cooperative wọn. ọwọ́ àwọn ọjà náà dá wà kan wọ́n lámì ẹ̀rù lọ lámì ẹ̀rù wọn. ó ní mọ́tàlá tó ti máa ń ti rẹ́ ó rẹ̀ fẹ́ sí ìmáàmù lọ rí máàmù. ẹ gbọ́dọ̀ tó ọ̀sán ìyẹn ló mú yẹ fẹ́ dá níbẹ̀ ṣùgbọ́n àwọn ọkùnrin àbí ìdìkàbẹ̀ ọkùnrin ní Tọ́tọ̀ ọba tó mẹ́jọ òbí lọ́dọ̀ àmì nínà táyé ẹ̀ta. Ọba lọ ẹwà búṣù fi à sọ́nayé ìyàwó ẹ̀ta. Láti ọkà lùkù wa náà, tá a bá rò ká lágbára ẹ̀rẹ́ ti ẹ̀tọ́ lágbára ju wa lọ. Ìyàwó tó fẹ́ dáhùn kọ̀mẹ̀ sí fámílì ọ̀dà. Ṣùgbẹ́ yìí obì kọ́rọ̀ ọmọ ti ìfẹ́ ọ̀rọ̀ màmá yín lẹ lọ́rùn rojọ́ fún. Àkókò wájẹ́ náà tí ọ̀ nífẹ̀ẹ́ bó ṣe ń lò dáàbò. Àwọn ìyá ìdíkọ́ ayé olóògùn lọ àti rí ìyàtọ̀ jẹ́ sábà bí ìbọn kọ ọmọ rẹ̀ sí lásìdẹ̀ntì nígbà rẹ̀ bá dàrú ìbọn rẹ̀ rán lọ fún ìyàwó mi nígbà rẹ̀ bá dàrú kọ̀nà tí pé tó bá dàrú lọ́kàn ọmọ ọmọ òun náà torí lẹ́jọ́ súnkù ní ìṣàrà súnkù ẹ̀mọ́ bí fẹ́ẹ̀sì máa ṣàmàrà o ẹ̀mọ́ gbàmàrà orí social media ẹ̀mọ́ gbàmàrà àwọn èdè tí fámìlì wọn ti jóná ẹ̀mọ́ gbàmàrà àwọn àfẹ́ẹ̀sùn ẹgbẹ́gbàmọ̀ràn àfà gẹ́rígẹ́rí yọ kẹ̀yìn lọ sí ìkànnù abíyá ọkọ rẹ̀ nígbà ọ̀rọ̀ bá dàrú sọ̀rọ̀ ọkọ̀ ẹ̀ wá dàrú ní ìsọ̀rọ̀ tiẹ̀ ti dà sọ̀rọ̀ rẹ̀ báyìí ọlọ́run àti ìmọ̀ràn ìyẹn wà nínú tí àwọn àfà ní. àfà ní àtàájú alùkílàbù àtàájú afẹ́kọjá ìyàwó kan àmọ̀jẹ́lẹ́bí ó wà lẹ́ àwọn àfáà lè ti ẹ̀yìn o àfáà rán sàlàyé pé a fẹ́ kọjá ìyàwó kangan kì í ṣe fóun gan nìṣòro báyìí fi ádámì ìsìnkọ́ọ̀lì ìdára ti gbàọ̀dà wà mùtàtàlábáàtì nílẹ̀ jàmọ́ ẹ̀gbọ́ àárín iye dáadáa mo ní ìyàwó mẹ́ta péré lò lé ìyàwó mẹ́ta péré mẹ́ta péré bẹ́ẹ̀ nínú tí mo mọ̀ ní pé àwọn ọkùnrin náà níbi akú máa bá lè fún àwa ṣe káwọn ìyàwó wá rí pé ààbẹ̀ sábò àfẹ́ ṣòdéégbé a máa jẹ́ kí ó tó mọ́ gbóná ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ ìyá wa náà ẹ̀ ń ṣe àbò wà láìwọ̀n tó ní ìmọ̀ ní jù tó bá ń fura fẹ́ ń sábòsù yóò rí àpì ẹgbẹ́ ìjẹ́kùn lórí obìnrin tó ṣe kí ni ó ní ìmọ̀ ní bọ́jẹ́ ni ọlọ́run ó ti wọn lọ́fẹ́ jẹ́ ni ọlọ́run báwọn hmm. ìyàwó aṣáàrọ̀ ìwọ wá fẹ́ kí àwọn òun rí àti àwọn ìyàwó rán rí àti tí èkú ẹgbẹ́ ìjàmbá tó wà lùjàmbá. Mo tó ráwọ̀ jẹ́ pé wọ́n ń sọ̀rọ̀ bó láti ọkọ̀ ti fẹ́ méjì mẹ́ta mẹ́rin. Nígbò tó ní bàtà wọn ọmọ wọn tó dàgbà wọ́n tó sì lè káyì wọ́n tó sọ̀rọ̀ bó bèèrè káyì. Ọmọ mi ò lè fà á kó òfẹ́ lọ́mẹ. Àwọn ò máa sọ tiwa lọ́tọ̀. Ìjọba ìfẹ́ gbọ́ rí lápẹ̀rẹ̀ kí níyàwó mẹ́ta ẹ̀tùmá mẹ́ta lọ ilé ọkọ̀ kan mi ẹ̀fọ́ múlò èwo lè nífẹ́ èwo wọ́n fẹ́ ìṣojú sáwọ̀ rẹ̀ sẹ́ẹ̀gẹ́ ó ti wà ní crossroad tí ìfẹ́ ìṣojú ti aṣọ tí ìyàwó àkọ́kọ́ mú ìyàwó méjì yòókù ọ̀sọ̀ fẹ́ ìlébẹ̀ àwọn tí n bá lọ mú ti kẹta tí mo fi ẹ̀wọ̀n wàhálà dé àbí òdì àwọn náà sì darí pé wàhálà ìgbọ̀gbọ̀lọ́gbọ̀n àmì lè fi ya ṣùgbẹ́ra mú wọ́n tó sọ̀rọ̀ ọgbọ́dé ibi báwọn ọdún ṣe kí ni o wọ́n tó lọ ní ọkọ̀ títí mọ̀ sọ yẹ́ kò lè yẹ́ ní orí àwọn kan kò lè yé ní lẹ́tọ̀ ọ̀bẹ̀ mọ̀ wọ́n sọ̀rọ̀ ọgbọ́n kú lè ṣùgbọ́n táwọn bẹ́ẹ̀ ni ọbẹ̀ ni pé ẹ má sọ orí ìbùkú ẹ má ṣe orí ìbùkú orí ìbú ni kẹ́ ẹ tó nípapọ̀ ní bẹ́ẹ̀ òní ti mẹ́ta kẹ́ máa lọ ní olóògùn wà lẹ́ẹ̀ sọ ìbùkú wá sọ ìbú adélayé ló dáná náà bá a ṣe fi káwọn obìnrin kan tí wọ́n lọ ṣe ṣíríkù tí wọ́n wáyà omi ti lẹ́ta. Ọfọ́m àwọn tí mo sọ. Kọ́ lọ sọ ògùn kọ́ lọ ṣe ṣíríkù. Ògùn kọ́ lọ ògùn kẹ́ ògùn kẹ́ ògùn kẹ́ ògùn olóṣè tó orí ibùkún gbogbo kí akẹ́ńtà rẹ̀ ní ṣe jowú tí ọ̀bá ti la à ń ṣe ṣíríkù lọ ìyẹn nọ́mà.

Ẹni òfóòmù kí tí ọba tó mú ọbẹ̀ ẹ̀nà ní ẹ̀dọ́. Owó ìgbà ní kí bá ti di ọba ní máa sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n gbogbo oúnjẹ ẹ̀ bá jẹ tí lé ń kóná táwọn ọmọ dọ̀ta tọkọ yín ọ̀fọ̀ kan balẹ̀ à ẹ̀yìn tẹ̀mí ọmọ. Ṣùgbọ́n òun lẹ́fẹ́ mọ̀ ẹ̀jẹ̀ tọkọ náà bá nílà ẹ̀yọ́ ọba yẹn parí ẹ̀ parí ẹ̀fẹ́ ìdọ́dọ̀ tí ọba ti káàbùjẹ náà kòkò wú mọ́ ìṣúná nínú kí gbogbo ohun tí ń fa owó ọlọ́run ti yọ kúrò lẹ́nu wa ẹ̀ẹ́dọ̀ ọmọ ẹ̀yà tọkọ bá kí ìyàwó kàlárí ìjọ̀n náà gbogbo nílẹ̀ fi ìlú kí sí tọ́ bá dùn mọ́ kàlárí ìjọ̀n náà gbogbo nílẹ̀ fi ilẹ̀ owó òkú kẹ́ìjẹ́lé ayé òtùgbọ̀ olùdé. àbá ní káfẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin ọ̀gá kan ní ìlú yòókù látara pé àìmọ́ bóòlá ṣe darí àwọn obìnrin àtàwọn ìtàn tán fẹ́ àwọn arọ́kùn ìtọ́jú ẹni ọlọ́ ọmọ nǹkan bẹ́ọ̀dẹ̀ parí ẹ̀ ṣùgbọ́n tó káwọn ìyàwó tó ní oṣù wọ́n jẹ́ kú gbọdọ̀ eléṣù ikú rẹ̀ jẹ́ àníṣẹ́ àìwọ́dà olùkú ókèèrè nìkan owó tó fún ọba ń fọkọ rẹ̀ ìwọ nìkan kọ́ máa fẹ́ láwùjọ náà ṣùgbọ́n mo rọ̀ wá ẹjáwọn èèyàn rẹ̀ kọ̀ọ̀kan lára wa lé ẹjọ́ tó ń tọ́lọ́ àwọn bàbá wa tí wọ́n ń bẹ̀rẹ̀ lẹ́sìn ìyàwó tí wọ́n ń bẹ̀rẹ̀ wọn a máa fẹ́ fẹ́ǹtì àwọn adájẹ́ limited polygyny ti wá mẹ́rin ẹ̀jẹ̀ àdúró lórí ìtọ́ náà ẹbí ọmọ dáhùn ọlọ́ǹtàánú wa o. àbá ní ẹnìkan tó kọ́ ẹ̀rí inú àwọn nǹkan mìíràn tó máa ń fa kí ọmọ gbóná àlìgírọ́tù gbáyà ìjọba àti làbẹ̀ àlìgírọ́tù ewu tó lépa ewu tó lékè ń orúkọ jẹ́ pé ọkọ̀ dá nọ́mà ibi tí wọ́n sọ láì fẹ́ láàfáà tó ní àmìkóbi ojú olú alóṣe kí ni wọ́n pàmà ṣùgbọ́n orú bí kí ojú ọgbọ́dọ̀ mú wá aládàáni èyí máa da fámílì ìlú láàfáà sọ àlègírọ́tú àbáàdà orí tó ti ojú tó lékún ọjà bó ṣe yẹ ádámúlẹ̀ ìnáyà lè tẹ́rí bí yá ti làwùlà ká mọ̀ làákàkọ́ àti ilé ọmọ nílànà tọ́lọ̀ ká máa o mùsùlùmí lọ́kọ mùsùlùmí níyàwó ọkọ ní ọwà ń bẹ́ẹ̀ jẹ lọ ẹ̀yin kábàrà wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ káre ọmọ ìfẹ́ obìnrin lọ́pọ̀ jù ẹ obìnrin sálà ti àwọn ọkùnrin ká kù ní lọ́wọ́ kábẹ̀ máa sùpàfáìsì àtìyá àti àwọn ọmọ ìmáàmù wa Ṣàfi'í rahimahullah olùfẹ́ ẹ̀màtà wọn ẹ̀màtà wọn àtórí ìtàn ìyá wọn náà ti á kúrà ní ìmáàmù Bukhari bàbá wọn tètè kù kéke ìyá wọn ní máa ń gbé wọn lọ ìjókòó àwọn àfáà ìyá wọn mú wọn lọ láti lásùnkà tó bá ti wá mú wọn lọ kí ni ọ̀rọ̀ àtẹlẹ̀ ni ọ wà dúró ta nínú òtútù ìyá wọn ṣe kéde yóò dúró ta nínú òtútù ìyá ìkéde àwọn ọmọ wọn kọ́ akájí sí ní okó lè bá àbá gbogbo ayé hmm. wà lẹ́yìn ọwọ́ àjà ní ọ̀dẹ́ àwọn tí ń túnmọ̀ àwọn ìbùkárí tí wọ́n ń fẹ́ lọ yá dáradára láti bọ̀ kárí. Hmm. ẹjájọ́ náà wọ́n lọ́gbẹ́ ní ogun ó rí ẹnìkan ìmáàmù gbàgbẹ́ kó tó kọ àdíǹsì kan lẹ̀ yóò ti náà fi lára kábẹ̀ bẹ́ẹ̀ ló parí ní alẹ́dí nǹkan ò lè búrú àrí kọ́ láti bọ̀tà rẹ fẹ́ kó kẹta búrú àrí ò lè láti bọ̀tà rẹ ẹ̀ màmá mú Buhari ni abẹ́rù pé Buhari akọrin ti akọ wákàtí ìtẹ̀lẹ́ sọ̀tì alimọ́mù ni Bukhari Muhammad bọ́ọ̀lù Ismail al-Bukhari ẹ̀wọ̀n kafẹ́ náà àwọn àtọ̀ bẹ̀rẹ̀ ọ bẹ̀rẹ̀ nígbà tó kú inú ọmọdé kájẹ́lì báyìí ṣàwárí wà lórí káàkiri náà pọ̀ ẹ̀rọ ń bùkárí o ìyá rẹ̀ lọ́lọ́ ló ń sábàbí ìjà àbá ojú ẹ̀ tó fọ́ nígbà wà lọ́mọ ọdún mẹ́fà ìyá rẹ̀ ló fàdúrà tó bí ẹ̀ fi là ẹ̀yìn obìnrin sẹ́kọ̀ ọkùnrin gan iṣẹ́ pọ̀ báwọn ọkùnrin náà ṣùgbọ́n gà aṣọ ẹ̀ ti wa bóò láti fìnáàbì gbogbo bẹ̀ẹ̀kẹ́ ṣe tí ó fi jẹ́ rọrùn wà húsùnù rẹ̀ àyà títẹ̀ tí wà mú àmà mẹ́lẹ́tọ̀ ọ̀yà àtọ̀ mẹ́lẹ́tọ̀ ọ̀tà ni ò ṣùgbẹ́yìn lẹ́sùsùn àfọ́ àwọn akọ́nà àlùbá tírí ẹlọ kàtà wọn inú ilé àmẹ́tù wọ́n ní ìyàwó ìṣàwà náà wọ́n tó lè tù wọ́n ọgbọ́n ti dà obìnrin lónìí àwọn ọmọ wọlé yìí ń pòdúùsì àfọ́ àláwọ̀ mélòó lẹ́sìn pòdúùsì báyìí káàmùkú ọ̀padà ní ilé rẹ̀ àìlàkàpù ilé bàbá mi ọ̀nà ìfò kọ́lọ́mù òun kọ́dé ọmọ kì í kọ́dọ́mọ rẹ̀ obìnrin kọ́dà afẹ́wó yọ̀wọ̀ rẹ̀ láti ìyá náà náà àfáà ní kẹ́síwájú òkúrú nílẹ̀ yorùbá kẹ́mi obi wọn máa jáde ní òṣùpọ̀ kan wọn ẹ̀dá ó kalẹ̀ tó fẹ́ bóòrùn lọ tó fẹ́ sùn ẹ ṣàkíyèsí àárín yẹn dáadáa àbá níyẹn nìkan tó kọ́ ádámọ̀lù kan náà fẹ́ẹ́ rí àyè ìtẹ̀lọ́rùn òun náà máa jẹ́ kí ó gbóná ilé máa sọ fún mi ọ̀nà wo ni jẹ́ kí ó gbóná fẹ́ẹ́ rí kọ̀ǹpíà fámìlì kan pẹ̀lú tiwa inú rárá gbóyìn ìjọba bá ti jẹjọ kọ yìí ọkàn ní láwọn kanú wọn bí agbé mọ́tò wà ní tí mo bá kó ìjọ ara agbé mọ́tò wà ní ọkàn ní láwọn kanú àwọn àtà àjókò yìí àti lọ ájì tí mo bá kó ìjọ ara ti lọ ájì wọ́n ìjọ wọn lọ ájì àwọn ọ̀dọ́gbẹ̀ àwọn ọ̀dọ́gbẹ̀ àgbà pé àwọn onígbò ìsìlámù ṣe bá àgbà bọ́ọ̀lù ìdálẹ̀ ayé ni bá a ṣe lóko àwọn kan gbé wọlé akọ́ àwọn kan gbé lè yes or no yes ṣùgbọ́n ìmọ̀ àkọ́rọ́mọ̀ kọ́mọ́ ìgbà lọ́yìn àtìkọ́kùn sẹ́ni tí ọba ti sí kọ̀nà self-confession fáwọn ìyẹn máa ń gbọ́dọ̀ kí lọ́ba ìyàwó ọmọ rẹ̀ á fi gbogbo gbà nígbà tí endurance ìṣe àtẹ̀mọ́ra sùúrù ọkùnrin náà bá dé ibi tó lè gbé reaction fẹ́lú. akínníkan ìṣẹ́ǹkan nípa yẹ́kẹ́ ìṣúra akínníkan fún wa ká ìṣúra ó kàjẹ́ fún ìlàbẹ̀rẹ̀ ń sìn mọ́mọ́ fámìlì kan tí wọ́n sọ máa mi fámìlì ó súnà dáadáa fámìlì tí mo tó dáa náà. ó ń súnà dáadáa. aṣọ tí wọ́n wọ̀ ń túnú àwẹ̀ àwọn ti rà báyìí. àwọn aṣọ ti rà. níjọ wọn lọ ràmọ́pà nígbà wọn lọ àwọn lọ sí

twenty eight ẹ máa bẹ lọ́hùn twenty nine ẹjẹ́ á máa wọ wọ́n rọ́ sùn. ọ̀rọ̀ àgbẹ̀tẹ́ ní bẹ́ẹ̀ rà fún aná fámìlì ọba àdóná ẹ mẹ́tọ̀ fámìlì ìlòsùnà ẹ̀dùn pẹ́pọ́ lọ. jọba ìwọ náà sọ kéékèèké yìí náà sẹ́rí wàláì wọ́n fojú àwọn fámìlì kàtà àti káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìlọ́dà wàhálà rẹ̀ ìyàwó ọ̀rọ̀ kan sí wípé ọ̀fẹ́ ra sọ fún àwọn káwọn.

ìfẹ́ ibi tẹ́ ẹ bá ti ní pẹ́ẹ́fẹ́ kéré nu fámìlì ní ẹgbìyànjú àti búùsùn kó lọ sókè ọlọ́run tó lè lo ìfẹ́ yẹn ẹ̀sùn máa bẹ̀ náà èyí náà mọ àwọn nǹkan tó máa jẹ́ kíkẹ́ ò lékún àwọn àbá àṣọ ìyẹn kọ́ ní tọ́pìkì mo ní lẹ́kṣọ̀ kan lórí ẹ̀ what increases love among the couple ọmọ bẹ̀rẹ̀ wẹ́bsáìtì ìjọba ìjọba ìdáwà nàìjíríà dot com ẹ bá bá àdìpọ̀ ń gbọ́gbù What and Critic Club by Rashid Hashim tí ó ń tẹ̀lé lọ bí ọdún lẹ́tọ̀ mi ọ́ lébọ́ọ̀tì gbogbo lẹ́tọ̀ yẹn ló wá mí. Àwọn nǹkan tí wọ́n bá kíkẹ́ òye kún láàrin ọkọ̀ àti ìyàwó ẹlọ́gbọ́ lẹ́tọ̀. Ara ẹ̀ ní kẹ́ máa fún wa ní lẹ́bùn tàhádú tàhábù. Ẹ̀yin fẹ́ jẹ́yàwó ọkọ̀ ní ó ṣètò ń fẹ́ jẹ fẹ́ mùsùlùmí lẹ́yìn ló fọ́kọ̀ ní lẹ́bùn ọbọ̀kọ̀ rẹ̀ ra huge ọ̀lànjà lugos afa ẹ̀sìtì kan rù lórí kèé sọ̀rọ̀ èèyàn lórí ẹ̀ ṣùgbọ́n wà láì yóò ní fẹ́ rẹ̀ ó ti bá wá fáìfà láì tó jẹ́ pé máa ṣe àlà eléyìí ọ̀sẹ̀ wọn ó ti àgùjẹ náà ó ti bá wá bámúrú ajú àdìgbò rẹ̀ àbá àbẹ́rù ti lówó nílé owó ẹ̀ lẹ́wọ̀n ẹ̀bùn yàtọ̀ kò pé wọ́n ní kọ́ ọmọ rẹ̀ àkàrà sínú fóun ọmọ báyìí spọ́ọ̀tù àkọ́kọ́ rẹ máa ń wò sí bára ọmọ báyìí slippers ẹ̀rú bẹ́ẹ̀ kan ètò ẹ̀wọ̀n yẹn ti kó ìtura yẹn rà mí. ìyá ọkọ rẹ ń bẹ láyé ọmọ ọgbẹ́ kò fún wọn máa ń kí ìyàwó òní èyí ìyàwó ọmọ wọn ọmọ wọn náà kò bá wà lẹ́kùn láti bí gbogbo lẹ́kọ̀ọ́ àwọn ń kí ìyàwó òní o tó lè bá ní ìpín à wà láyọ̀ gbé nǹkan ààwẹ̀ wá fún mi o sọ̀rọ̀ mi yóò sìn nǹkan àwẹ̀ tí ó gbé wá fún mi yẹ à mo ríra àbúṣe ti ẹ o jọmọ ìyàwó rẹ tó ṣe dáadáa dédọ̀ bá ní o tí o bá kọkọ olórí gbogbo bó o lóò é ti fún ìyàwó ó ń fún wọn lẹ́gbọ̀n ó tó ń fún láàrin náà ní kí ni o lẹ́gbọ̀n tí a ti ṣe ìṣojúṣe rẹ̀ ṣùgbọ́n fún ẹni bọ̀dù lálẹ́ fún ìyàwó lè kọkọ lẹ́gbọ̀n ìwọ́n tó ọjọ́ àfa àná ìwọ náà bọ̀ wálé ọmọ ìyàwó rẹ̀ nífẹ̀ẹ́ tó bá ti rí kárọ́ọ̀tì náà yóò fẹ́ lè kúlẹ̀ ara kárọ́ọ̀tì tó fresh kúlò tó bá yẹra kárọ́ọ̀tì mo ṣe lọ́wọ́ ọ̀sẹ̀ yìí rẹ̀ aláàbà lọ́jà kò ní fẹ́ kárọ́ọ̀tì kò rí kò sí tọ́pọ́ láti kárọ́ọ̀tì wà ìwà lẹ́yìn ọ̀sẹ̀ yìí ni ìjọba ọba ara ń fẹ́ yìí ìfẹ́ ẹ̀yán ọmọ ẹ̀lẹ́kùn ẹlọgbọ́n lẹ́fẹ̀ẹ́ gbogbo ọ̀dọ́ mọ sọ nǹkan bọ́bẹ̀ lé ní mẹ́wàá àwọn tí máa ń jẹ́ kọ́kọ́ àti ìyàwó fún nífẹ̀ẹ́ ara wọn ó tún wá kébè náà ní ọ́n fi rẹ̀ lọ́wọ́ tí mo bá pààkì almohim ọlọ́run mọ́jẹ̀ kí ó sọ̀rọ̀ láyé omi ẹ̀dùn wa nínú àfàtì ìwú àmọ́ ẹ̀fà kọ́kọ́ àti ìyàwó ọmọ kórìíra wọn hmm. Adámọ́lì ẹ̀jà. Adámọ́lì ẹ̀jà. Àìbímọ a máa dàbá nínú ìlú. Ó ti dà wọ́n kan ń báwa náà mọ̀. Ọlọ́run àbíọ́. Rọ̀mọ̀tán gbọ́gbọ́ fẹ́ràn láwà yìí. Àsìkò gbígbàdúrà ní Rọ̀mọ̀tán. Gbogbo àwọn ọmọ ìyá wa tó jẹ́ pé wọn èsì ní ọmọ láyé. Àbíyàwó wọn kan tí wọ́n fẹ́ ìyàwó kan ti bímọ ìyé ìbímọ ọlọ́run fi ọlá àádọ́ta ṣoṣo ẹ̀ wọn láà pé wọn nìkan ni àṣọ tọ́ sí ọlọ́ba ní tiwọn láwọn ọmọ ẹ̀ka. ó lójú àwọn ọmọ ìyá wa kan tí mo fi ń ṣàdúrà ọlọ́ba ní tiwọn láwọn ọmọ ẹ̀ka. àìbí máa máa ń ṣàbá nígbà ọba dá àárín kan tí sùúrù pẹ́. bí ọba jìrè lọ́gbẹ́yàwó ni bọ́lọ́ ọmọ àwọn ọ̀dọ́ lórí pọ́blẹ́mù àwọn ọmọ lọ́wọ́ àfẹ́fẹ́ àwọn obìnrin kọ́ òkèsọ́ ọmọ. ìtàlú bẹ̀rẹ̀ lọ́dún òun náà lọ́wọ́ kọ́ ní ọlọ́run ní ọlọ́mọ ó lè mọ́nà ọmọ. ṣùgbọ́n abá bẹ̀rẹ̀ lọ́dún wọn yàwá tó wà ní kọ̀ǹdíṣọ́n kálí fún ọlọ́run ọdún. ìyẹn náà máa ń fa kílé ní ọ̀dà àlàájúdú ìjọ́nsí àlàájúdú àlìjọ́nsí àwọn àbọ̀ àfúlìjẹ́nsí ọ̀nà méjì ló lè gbà wá ó lè jẹ́ àlàájúdú ìjọ́nsí àmì ìgbà àpùlùjì nìkan kó jẹ́ pé ọkọ ìyàwó òkè ẹ̀ lè ṣe òun rẹ̀ kọ̀ọ̀kan ìlòmú ní ó ti fẹ́yàwó báyìí nǹkan rẹ̀ ọkẹ̀ borí kọlẹ̀ ní àbá kò lè bà kútú ó dúró ní àti òṣùwúrú gbẹ̀dẹ́ pọ́dún kìíní ọ̀ka kútú tí kò kọjá ti lọ ní àlọ́ kan nínú kíyàwó ọmọ ẹ̀ fèsì náà bọ́yá tó fẹ́ lù sí owó ẹ̀tọ́ra mọ́tò fún mi mọ́tò 200 million ah ó jẹ́ mi lọ mọ́kà ah ọkọ̀ lé fún mi ìyàwó ọmọ wa yọ sí náà sí ṣùgbọ́n kan gán mọ̀ pé akọ̀ yẹn pẹ̀lú bí ẹ̀fẹ́ yàwó tó ti náà nǹkan kan lọ lóyún tó bá tó lóyún kí ló dé yóò tọ̀ fẹ́ ṣùgbọ́n bí ìtọ́ bá jẹ́ ni ọlọ́run yóò fi má lè di ẹlẹ̀ yóò lọ fẹ́ lómi àlàájúdù ìdí ń sí lọ tó bá ti di kọ́kọ́ ò lè ṣe fámìlì yẹn ó ga yóò bèèkì ìgbà ní ìkéwà ṣe bá ìwé oṣù àbúrábù ìjínsí jẹba kíra pé àbúrábù ìjínsí ọkọ̀ week sexual weakness àfà láàrin ọ̀tẹ̀ lójú ajíjú ní òjò rẹ̀ ẹ̀sán sí ajíjú ní gbogbo àwọn tó níbẹ̀ fún ọlọ́ba ní fún wọn lágbára a máa fa kílé kọ́ máa dàrú bẹ́ẹ̀ lórí ìjọ máa gbé náà látòun lọ́tì níwájú lẹ́yìn gbogbo àwọn kẹyẹ bẹ́ẹ̀bẹ́ alẹ́kìyánátù sàrùfìyà alẹ́kìyánátù alẹ́kìyánátù sàrùfìyà jàmbá kéèyàn máa ṣe jàmbá nínú ẹbí ọkọ ń ṣe jàmbá ìyàwó ń ṣe jàmbá àìmọye kéfìsì ọkùnrin tó jẹ́ kó níyàwó lé ọ́dẹ̀ ń ṣe òsì náà ó di bí oṣù méjì mẹ́ta kò sọmọyàwó ẹ̀ bí àwọn ìwò aláìwò tí mo fi àwọn òpó ìwòrògbọ́n ilé tó ga kaba yìí ala alẹ́kọ̀ọ́tù tó rò délé yóò ti lọ ọ̀dọ̀ afẹ́wó kan ìyẹn ti fi nǹkan ara ojú ara fún un lẹ́yìn obìnrin onísìnà oní alásàsí alájẹ̀mú eléṣù ìyàwó tí lè ní mọ́ ìyàwó tí lè ọmọ ọ̀rọ̀ sí ìyàwó tí lè ọmọ ṣe kí tọ́rọ ti ó tí ó ti gbogire kọjú ewé ọ̀tọ̀ ní àwọn ọkùnrin onímọ̀wòrò tí wò ìwòkú oní YouTube ìwòkú oní Facebook yóò ti wo àwọn péjì tí wọ́n ti ń ṣòkọ́ sí bára wọn ti rádà àdá bọ́ sí gbẹ̀lú sí nǹkan ọmọkùnrin àwọn àdánwò ní àwẹ̀ láwà àǹfà yóò ti rìlí ara rẹ̀ ó ti tutù wà láì mo ti rí bí obìnrin tó tutù táa dá sí fámílì wọn bẹ́ẹ̀ àfá làwọn tí wọ́n sọ ẹlẹ́ àláwọn tí wọ́n sọ àbẹ̀wò táwọn ọkọ̀ tí wọ́n hundred fún mi nígbà tí náà bá tó tán tí wọ́n tó lò náà power bank ó tàn bẹ nínú àwọn ọmọ ìyá yìí tí ò lè ká fún bá jẹmọ́ kò ní gbé yọ ọkọ̀ ẹ̀ṣọ́ kí ni wò gbogbo àwọn pínlẹ̀ tí wọ́n ń ṣe ọmọ sí bára wọn sára dáradá èyí owó yóò ti wá rí yìí ìyàwó ọ̀wà àtẹnárùmà ìyàwó tí ó gbádùn tí ó wọlé kalẹ̀ àwọn èdè kẹfojú wò tí ó rí ní ìdí tí ó tó bá rẹ̀ láàmú ó tún máa ní medical problem tó bá yá èèyàn lọ́pẹ̀ lọ́pẹ̀ ó ṣàìsàn mo ní sílé kan bá ń dàrú nípìnlẹ̀ wa àti mo ní ṣàìsàn tó kéde ọwọ́ àbí àbí òjì bẹ́ẹ̀ ẹwọ̀n tó túbà mi lè jù ìwòkúwò satisfaction àwọn obìnrin náà ń bẹ táwọn náà ń ṣe ìsìn wọ́n mọ̀ wá kọ wọn fọ́pẹ́ ó ti lọ gbádùn ń ta àdánwò ilé ìwà débi pé àwọn obìnrin ní ìgbé ọmọ àlè wá náà lé ọwọ́ kéjì ti bí ẹni tẹ̀ mo rántí àwọn kan tó ń fà lágídí gbóngbẹ́ wọn gẹ́gẹ́ bẹ̀rẹ̀ àwọn tó bí ẹni tẹ̀ sí gan ìkan kan ní àwọn méjèèjì kan ló lọ́mọ wọ́n ti jà sí onímọ̀ lọ́mọ ìwọ́kọ́

ẹmọ́jẹ̀ àti àlọ̀fíà náà kú àwùjọ òjìjà ìjàmbá nínú ètò marital life yóò jẹ́ bí wù péjọ́ tọkọ rẹ tọ́lọ́ bá tú àti wípé gbogbo àwọn ọmọ tó bí fún olùdímọ̀ mẹ́fà fún ojú mẹ́rin bẹ̀ òun kò wọ́n ní ọkùnrin olùrùpẹ́ ara rẹ̀ ọgbà ní eléyìí tí ó tún fi pẹ̀ sínú ilé so àwọn kéèkìsì kọ̀ lọ bá yẹn so kọjá sí ibi wàhálà ìjàmbá yìí ọsọ fámìlì sí àdánwò ìfòṣáùlà àṣírà ìfòṣáùlà àṣírà ara àwọn nǹkan tó lè fa kí fámìlì wa náà tún break òun ni ká máa tú àwọn àṣọrọ́rù ìrùsàrí ìjà àwọn kò sí fámìlì kan tí ò ní secret mm-hmm. kí nǹkan kan bá ń bò àti bá ń fi pamọ́ àì máa fi owó ta. Kí wọ́n láì máa ṣe? Àì máa fi owó ta. Ìwọ ìyàwó ẹnu ń já wáyà. Àfẹ́ ẹnu ń já wáyà. Gbogbo àṣírí ìyàwó rẹ̀ kò sì lọ fi ń ta. Àbá. Tọ́tọ́ bá fẹ́ ìyàwó mi, wọ́n ní mọ̀ lè ká lò kò ní àtọ̀rọ̀. Ìjọba àkálukú wá ní secret. Ó lè dé ìtọ́ta, ó lè dé òfin òṣèkìnnì. Yeah. ẹnu kéèkì ẹ̀ lè pa nígbà òtí lọ́ọ̀fẹ́ ó ti fẹ́ ni ìbò sọ ọ lọ wá bàrọ̀ ẹ burúkú rẹ nípa wá sọ fún gbogbo tó ti sọ ọ ó sì pa fámìlì yóò bírèkì tó bá ọ yóò máa sọ ọkàn gbé náà máa kankan ọkọ rẹ bí ẹni káwá mẹ́sàn-án ni ó fẹ́ yóò fún àwọn àfẹ́rọ́ọ̀rù ní ìdébi ọ̀rọ̀ alfirosh ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lórí bẹ́ẹ̀dì tó fi é bá ẹmọ wo ẹgẹ́lẹ́ kan ní ayégẹ́lẹ́ ẹgbọ́n àni wọ́n wá gbogbo àwọn ọ̀rọ̀ orí bẹ́ẹ̀dì náà kìí ṣe ń ta máa fún ta àwọn ìfẹ́ bá ní fẹ́ fẹ́ gbàmọ̀ràn àtìṣọ̀lẹ́lẹ̀ kan mm. fi lọ gba ìmọ̀ràn gbogbo ẹ̀yìn tó ẹ̀jẹ̀ tiẹ̀ wá ń gbé síkírìtì ti yín lọ sórí social media ọwọ́ àdánwò àwọn bloggers àwọn gbàràn níbẹ̀ lẹ́rù ẹ̀wọ̀n tí wọ́n sọ̀dà ọmọ ìyá wa kan lóde tí ìfẹ́ dákọ tí ó kọ́kọ́ ẹ̀ pọ́pùlà fámìlì ọkọ náà pọ́pùlà dáadáa tó gbọ́rọ̀ ń bá rí sára ìfẹ́ lọ Facebook àwọn kan wá bá ọ̀rọ̀ wá dà

gbogbo ẹ̀yin ń wo close group ọkọ̀ mi ṣe báyìí fún mi ẹ̀yìn kí ni kí n ṣe padà social media ò lè yanjú ọ̀rọ̀ rẹ̀ yóò bọ̀ da petrol sí ni tó bá ti da petrol tán yóò tún da gáàsì sí yóò tún wá lọ kó oògùn náà láwọn iléeṣẹ́ bẹ́ẹ̀dì tán lòdì yóò wá dà gbogbo yóò wá kẹ́ torí náà ẹ̀jẹ̀ aṣọ ṣe má máa tú àwọn àṣírí ẹbí rẹ̀ káàkiri àáfà lára tó ń jẹ́ kí ló gbé ọ̀rọ̀ àlùfáàkọ́tù wàlùfàk òsì tó lágbára òsì jẹ́mọ́ ìṣẹ́lábí òsì tó lágbára abject poverty òsì náà ń fà á jọba tí a lọ ń fa kò sí náà ń fa àbá bí ó ti rí sọ solution ara jẹ ọ lóra sí kó ti lọ àbá òsì tí mo gbé o òsì fa àìmọye ilé tó ń gbé náà òsì ni ìyẹn ni mo tó rọ àwọn abá àjọ kan ọlọ́run mọ́ sí wá láàfá àti ọmọ àjókò kàlé tí àwọn ọlọ́mà ti fẹ́ wá fún ọ̀lẹ́ ń bẹ láàrin ẹ̀yìn àfá náà ọ̀lẹ́ òfò ọkùnrin ó ṣe wàhálà kùnrin ìwọ tó ọba lè ṣe wàhálà fún ọ̀rẹ́ ẹ̀kọ́ ọjọ́ kan tí èyí sọ kan you are a male ìyàtọ̀ ń bẹ láàrin a male and a man you are not a man. ìyá àwọn ibi ọlọ́run ti lọ rọ́júlù náà kùránì àwọn ibi nǹkan takotako ní ojúdú àti àwùjá nínú ìlú mi nínú ìjáló ìjáló wàjá àlọ́jù lónà akúsọ́lùmọ̀ bí iná ti yẹ sáà ó láyá àkọrùn ẹ̀yẹ tẹ̀lé ọ̀rọ̀ Another man, you are a male, male, you know, unlike we are born. Màmá kò sí pẹ̀lú ọ̀tọ̀, ṣùgbọ́n tí wọ́n gan ti ṣẹ́ pé mo lè mọ́jọ lówó ṣùgbọ́n náà bá tí fámìlì mi ò fi ní ìdí àkùgbà mo ń jẹ́ kí ni o mo ń ṣe é. àbá èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ nǹkan méje lèmi ti ń ṣiṣẹ́ èdè òdòdó ọ̀fẹ́ ní mo bá bẹ̀rẹ̀ ọlọ́dún ti nínú àgùntàn náà. a lọ sùkúù Monday to Friday hmm. ìrọ̀lẹ́ Monday to Wednesday a ṣì máa tọ́ra sátidé sunday ní oṣù eight two láàrin ẹ̀ mo ní lẹ́kṣọ̀ níta tí n bá tó délé bọ́ yẹ kí n tó máa fi mí ń gbà mí mo tún ní àwọn online classes tí màá tún ṣe àbí kọ́ lọ́wọ́ fa àwọn ìyàwó wa lẹ́sàn-án rí irú wa lè gbé obìnrin tí ọ̀bà gbọ́ wa yé kò yé fẹ́ wa wọ́n bàbá máa ń bú sí fọ̀fọ̀ lọ ọlọ́run fa àwọn ìyàwó wa lẹ́sàn-án. kóò wọ́n fi àwọn ẹjọ́ kò fò kalẹ̀ obìnrin náà lọ́ ó ṣe wàhálà ní o jọba tí mo lóde wọ èèyàn wá lè ṣe wàhálà kọ májọ ọmọ àtẹlọ àfà mi ò mọṣẹ́ wo lè yàn ò lè ṣe bó fẹ́ wò mí ọjọ́ pòfẹ́sọ̀ ọjọ́ phd ọ̀la ọjọ́ graduate kò túmọ̀ sí bó lè tẹ̀lé lálọ bí wọ́n ti fẹ́ ṣiṣẹ́ o èyí fẹ́ fẹ́ tó ṣe kú ni àlàáfíà kò tí tẹ̀ mú rẹ̀ nira máa ń lálọ wọ́n bá fọ five thousand lójúmọ́ èyí máa ń parí ìkẹjẹ ọ̀sẹ̀ tó kọ́ ọmọ tọrọ jẹ lọ àwọn ọlọ́kọ̀ọ́rí yà máa tọrọ òkú kí mọ́sálásí ẹ̀sán àwọn àlékò ẹ̀yàn ọmọ ẹ̀wọ̀n òwú ni ebi pa àwọn láti jẹta tó ti á kú yìí ebi kọ ọsọ tẹ́lẹ̀ bíríkì lálọ rẹ jọ ọmọ tó níta mẹ́rin pé alábàárù rẹ wọn ọgbẹrù bọ máa tọrọ òkú ẹ mọ ìyàpò national beggar yàtọ̀ sí pé ó lè lẹ́kẹ̀ẹ́kọ̀ àjàwó tó dá àwọn ọmọ yìí tó ń dì ìdàkúdà mm-hmm. ẹbí yìí ti dàrú náà náà àìmọye àwọn ọmọ tó jẹ́ pé wọn lẹ́kọ̀ọ́ kí lọ́ fà ó sí bàbá jama ẹ̀jọ̀ torí tọ́lọ́ àlùbúkúlù àáfàá ní ẹlòmí ìwárè mo ti kó lè fáwọn ọmọ wa láwọn ìwọ́n lówó lọ́ ọláhun eléyìí òfin dàlámù fún fámìlì mi ti fẹ́ dáadáa mọ́nà gbogbo àwa bá àjọ kan ẹgbẹ́ làwọn báwọn fámìlì mi mo rò pé orí àjọ òye báwọn. ẹ̀wọ̀n ọ̀yà ti gba gbóǹbẹ̀ ọ̀ ẹgbẹ́ ìwé pọ́ǹtì méjì kan wá sí ẹ̀jọ̀ síbò ní oṣù máa wá. àtà áṣùrù di àárọ̀ ìnkàrí jíjà ara ń tọ́ ń dẹ́bí mùsùlùmí ẹ̀rú òun ni ìròrí ìfáwá ọlápánú ẹbí wa inú mi ló ti lọ́sọ̀ pọ́ìntì ìròrí àwọn èkó ìròrí àwọn ọ̀tá ọlọ́run ni lọ́dà ìfáwí mùsùlùmí ìròrí ìta àrọ́ òǹkàrí ìjà àpá àpòròbí à kẹwàá influence ọjọ́ pé ìròrí tí ọ̀jẹ̀rò orí ìsìláàmù ìlọ́jẹ́ àmì ìhù ní fámílì ní fámílì ní máa dàrú ẹgbẹ́ fún ìlàpẹ̀rẹ̀ sẹ́mọ̀gbẹ́ lórí àwọn ìgbò ní ìsìn ọkọ àti ìyàwó ọjọ́ ní kóra ìsìn sẹ́mà bẹ́ẹ̀mù ẹ̀dámilò ẹni wúlò sáyìn náà tọ́jọ́ ìyìn àbájọ́ ní kóra ìsìn ìwọ́ tó ọgbà wò bẹ́ẹ̀ èrò fún obìnrin rí hmm. àjọ ní kóra ìsìn ni you are graduate and a graduate kọ́kọ́ rẹ̀ ọ jẹ́ primary school holder ìwọ jẹ́ professor wà láì olórí lọ́jọ́ fọ́ àwọn obìnrin tó sórí ilé lánàá fún ṣe lòlò tí gbogbo èyí ọba yí ọ ọba mọ̀lá wa kọ̀díjà lọ́bí ọlọ́wà nọ́mbà wán ìyá wa kàdíjà ó ju ànábì lọ lọ́jọ́ orí yẹ́sọ̀ kò fáàfó onítàkàn láyé tí ọkọ bẹ̀ ìyá wa kàdíjà ju ànábì lọ nọ́mbà wán ìyẹn sọ́sọ́lá nọ́mbà tù ìyá ara tàbí ìdá lówó lọ dànà sí lọ ọ̀sẹ̀ tó ti sùn tiẹ̀ nọ́mbà tírì ìyá wa kàdíjá ló ń lo owó rẹ̀ fàtàkì ànàbí gan sọ làkọ́dí àmà náà ti fi ibi kàfàrọ̀ sí àná nígbà tí gbogbo èèyàn tí wọ́n gbà mí gbọ́ ìyá wa kàdíjá gbà mí gbọ́. wàwá fàá sí ní dìmẹ́lì ó tún gbà mí láàyè pẹ̀lú owó ẹ̀ àtẹ̀mí ẹ̀yàn ó ti di fún mi ìyá wa Aisha lọ́bí àwọn àkóró nìkan lọ́wọ́ mọ́lé nígbà tí àwọn Aisha sọ̀rọ̀ bèrè àmẹ́bí tó ọba rí koríko tó fresh tó jẹ́ green àfùkàn tó jẹ́ pé ó ti jẹ ìwọ náà ti mú ẹran rẹ jẹ kó ànábì rẹ bí sọ. èmi ọlọ́wọ́ ẹgbẹ́ bá kò lè rí ọ̀sán èmi bá gbé àti àwọn àkàlẹ́lẹ́kọ́ ti tí mẹ́kọ́ tó fẹ́ àdàbí àríṣà ọkọjọ́ ẹnu àlẹ́ ọkọjọ́ ẹnu àlẹ́ àkàlẹ́lẹ́kọ́ ní ìwé wọ̀ ìwọ́ ìlàjínà sí lálà gẹ́gẹ́ bá nàbí sọ̀rọ̀ sí àwọn àìṣà ó ń sàlàyé ní o Kàdíjá tó ẹjọ́ tí gbogbo èèyàn tí wọ́n gbà mí gbọ́dọ̀ sí ìsìláàmù kọ́ kẹ̀. Bàbá àti ẹlọ́gbà mí kọ́ ni wọ́n ti jẹ́ mùsùlùmí. Níjọ́ tá à ń sọ ìgbógun ayé kọ́ nìkíni Kàdíjá gbà mí. Ọmọ ìdílé ní ìlú owó lọ owó ẹ̀ ló kó lẹ̀. Àbájú wa fi kún pé alẹ́ lọ ọlọ́run fi fún mi lọ́mọ. Sọ̀rọ̀ kẹ́yìn sẹ́ ìgbàgbọ́ra ni kọ́kọ́ rẹ bá sọ àwọn ọ̀rọ̀ kan tó lè dàbí ìlàlú kọ́kọ́ rẹ yé. Sẹ̀kárì ìyàwó àìsàn ọ̀sán tí ó jẹ ọwá sọ wá búlé, ọwá sọ pé ìbímọ láti máa ní ẹ farabalẹ̀. Àwọn ọ̀rọ̀ kan bẹ kéèké àlàyé mi àwọn ẹbí lọ́jọ́ ààrẹ lọ́wọ́ nínú ọmọ ẹ̀jì ẹ̀jì ojú òun nìkan ló ti kọ́kà lábìyàwó àìsàn bàbá mi sí orí ọwọ́ ńlá líle ọwọ́ ọgbọ̀rọ̀ ẹbú mi ọlọ́wọ́ dá ṣùgbọ́n bọ́ yé pàdé sí ọ̀la ayé ọ̀sà ìgbẹ́rẹ̀ mo fẹ́ àkàdíjá jó jọmọ́n kí lọ́ fa gbogbo eléyìí ìwà dáadáa ìtẹríba yàwá àkàdíjá ni ṣùgbẹ́ni obìnrin tẹ́ ẹ bá ní àwọn àárọ̀ òun kàrìjíyà àárọ̀ òun kàrìjíyà àwọn external force wọ́n wá influence yí ẹwà tí máa kàbí ọmọ kàbí lẹ́ta ọkùnrin kò lè máa lò bí ẹrú o náà lọ́pàá tí ìfọ́gbó yí ìbẹ̀ dákọ̀ nílùú bàtọ̀ tí mo wà ara wọn obìnrin tó jẹ́ kàrí àwìmẹ̀ wọ́n rí lé ọkọ̀ kódà aláwọ̀ ìsọ́nà kan tọ́mà ṣe wà àtúnṣe láwọn ibi oníwà àti àgbà yìí fún orí ọkọ̀ gbé ọkọ̀ ìwọ ní ọ̀wà akẹ́kọ̀ọ́jẹ́ pé kí ni ọ̀nà darí òun tó ọba fẹ́ rí ní ọkọ̀ gbé má jẹ́ kí ìròrí àwọn ọ̀tá ìsìláàmù ọmọ àtàrí fámílì ẹ̀ àwọn náà nílò orí ilé ọkọ̀ àti àwọn òbí kẹ́ẹ́ ṣe bíbí bí ti oko ọkọ̀ lò lórí ní ẹgẹ́ ẹ̀dẹ̀ làbáyò bá ṣe kéde wọ́n fara mọ́ kí ni òjò kéde ní èyí ọkọ̀ gbé gbéraga pọ̀ òun ní ọkọ̀ káwé fámìlì wọn ló gbé èròjú ìyí olówó torí pé òun lọ́mọ èròjú òun ló lè pẹ̀lú sálárì òun ju kọ́kọ́ wọn kọ̀ tẹ́rígbá fún ọba tó délé ọkọ̀ keje ni ó tún dáì bọ́ọ̀lù kò lè ní fẹ́ fún fámìlì torí náà irú ẹ̀ náà làwọn eré burúkú táwọn wò yìí àbá dòní kí wọ́n sọ̀rọ̀ èmi òfin tẹlifíṣàn mọ́tò apply for television kí n lórí fún àtìláńtì kí n lórí television mẹ́wàá lónìí máa rà wà lẹ́rù bá mi kó bá àwọn tí ìgbé gàgà sí nílé ẹ̀rù bá mi gà ẹ̀rù pé kí n kí n lára mú mi o dáwọn díẹ̀ sí ilé ẹ̀sán kí n bẹ́ẹ̀ làbá làbẹ́ tí n bá rà lọ́la màá máa lọ́ọ̀kì àsìkò tí n bá wà lára ń tì máa máa ìtumọ̀ gbọ́dọ̀ bá bàbá mi nù bàbá mi ní tẹlifíṣàn àwọn tẹlifíṣàn ti máa ń ilẹ̀kùn báyìí tí wọ́n jù láàrin bàbá mi ọ̀rọ̀ àti ìpàdé ọba dé lálẹ́ àádọ́ wa wù ọmọ sábà wò ní bàbá kì ṣáìtà ọ̀gbọ́dọ̀ kàfẹ́lì lọ fámìlì wa bí káwọn ṣáìtà nígbà bá kì ṣáìtà wọn wà kàfẹ́lì àwọ̀ ọ̀nà ọlákọ̀gbọ̀ lágbó lóníròyìn yín ṣáájú

látàrídá yẹn nine to nine thirty àwọn òbí bí bẹ́ẹ̀ nine thirty to ten kò ní pọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ bí oró kò ní pọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ bí àbò ìyàmọ̀ fọwọ́ wa mọ́tò láì àbò yóò ilẹ̀ àwọn akọ̀ ní pọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ bí Fẹ́ẹ̀ bá ti wo fẹ́rí tó bá ti bìí pé léyìn mọ́ wọ́n fi fẹ́lì bá gbogbo ìjọ kìí. Àwọn bàbá ayé ẹjọ́ wọ́n ń gbádùn bá lọ. Wọ́n ń sọ wa kámọ̀ lọ owó tí ọ̀sọ̀ wá di ìyàwó ìjọ ọ̀sọ̀ wá dolè ìjọ ọ̀sọ̀ wá daṣẹ́wó níwùsì àtàwọn tó bá méjì fẹ́ǹs lámọ́ owó láyé ìjọ ṣùgbọ́n yóò ti dá wọn báyìí ẹ jọ̀ọ́ ẹ̀yin rúmù náà fẹ́ láńdẹ́ fò ìfẹ́ ìdáwọn ọmọ ọmọ wò lórí fóònù ní ọba ìrànlọ́kẹ̀ ọlọ́pọ̀ tó wá ṣe. Àmín mo rọ gbogbo wa àwọn nǹkan tó dẹ́rò rí àwọn ọ̀tá wa ẹ mọ́ ìgbọ̀n jẹ́ pé ní wọ́n máa gba nílé wa mo kẹ̀ má bẹ̀rẹ̀ díẹ̀ wá ní o irú ẹ̀kọ́ rẹ pẹ́pẹ́ nínú ìmúra ìmúra àwọn ọ̀tá ọlọ́run ìdáàbò òsì ń bẹ́ o nínú ìmúra àti ìfẹ́sí tiwọn ìròrí wọn ọkùnrin lè bọ́ ọdẹ àjò òsì lọ́wọ́ o ọjọ́ tí mo gbogbo àwọn olórí èṣù yẹn ẹ jọ̀ọ́ ẹ má jọ̀ọ́ dá sí wípé òun ni wọ́n mọ̀ darí ilé wa tó ẹjẹ́ dáadúró bá ẹjẹ́ hmm. bọ́ sí bóò la fi wá fẹ́ lo ọ̀nà bọ́ọ̀dù àwọn ilé tó ti bàwí àtúnṣe ara tó ń da léwu ádámù ní ẹ̀ǹfà àlálẹ̀ ẹ̀yà rẹ̀ ìmọ̀mọ̀ náwó lórí fámílì mo ti sọ̀rọ̀ òsì àtọ̀rọ̀ àrùn òsì lè da fámílì àwọn lè dàrú ìwọ́ tó wá lówó lọ òòtún náwó lórí wọn náà fámílì ọ̀gá bóòlù láti wá fẹ́ lo rọ̀mọ̀bọ́n tí fámílì rọ̀ òdè ní ìdáàbò àbá ní ibi àkọ́kọ́ gẹ́gẹ́ nígbà tó náà ń sọ̀rọ̀ àwẹ̀ ọlọ́run bá ní ara ń bá a ṣe bàárọ̀ mẹ́rẹ̀ẹ̀yàn lè ní lórí làálà kọ́ńtà tàkùnà làálà kọ́ńtà tàkùnà kẹ́lẹ̀ bẹ̀rù ọlọ́run alìmọ́ọ̀mù náà wọ́n ní tí ń jẹ́bẹ̀rù ọlọ́run méjì pé ìlú tọ̀ art wà sí nábùlì mọ́nà ìtọ́lọ̀ ń bá ní a ṣe ká ṣe ìtọ́ bá ní a jìnà sí ká jìnà sí gbogbo àwọn pọ́ńtì ìsọpọ̀ olólẹ́fíìsì láìpẹ́ ìgbọ̀dì bí twenty something lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n àwọn èyí mo rí most important ni mo fún àwọn kan wà láì mo fún àwọn kan tí mi sọ mo wo táìmù ẹ̀rí bá àwọn pọ́ǹtì wọn sọ látàárọ̀ àwọn ètò bá dá sí kọ́nà ni a máa ṣe tẹ́bí wá ó ti sòrò ẹ̀jẹ̀ a máa ṣe. àwọn ètò náà ní a jìnà sí ẹ̀jẹ̀ àgbékéye ẹ̀jẹ̀ àjìnà sí. jama ẹ̀jẹ̀ àlò ramadan fẹ́ lórí ẹ̀ ní wọ́n kọ ìyàwó ṣé wọ́n bí yín dáa kẹ́ lọ jẹ sàárù pa. ìwọlẹ́ bí jẹ sàárù láìsí. Màgbó. Kálẹ̀ bá tẹ̀ rí sọ́ọ̀mù ọ̀fẹ́ jẹ lẹ́kọ̀ọ̀kan tà, ẹ̀fà jẹ kàrí inú ilé. Gbogbo ọkọ ìyàwó tí ó wà rẹ̀sọ̀tìbì wọ́n mà ti fowó ọbẹ̀ ẹlẹ́. Wọ́n tó rẹ̀ lùbọ̀ wálé báyìí. Wọ́n lẹ tọ́ ọ bá rí ìtọ́rù ọ̀fẹ́ jẹ ebi ọkọ̀ ń sáré àìsí jẹ́ sáré ń jẹ́ ibẹ̀ ní àtẹ̀wò wà torí pé ìtọ́rù ní ìdí tọ́ ọ̀bá rí ìkankan jẹ wọ́n bá lọ kí mọ́ gírí ní mọ́sálásí oṣùmọ́kọ̀ rẹ̀ tí ó ti fámúlù wà oṣùmọ́kọ̀ rẹ̀ tí ó ti wọ́tàmẹ́lọ̀ wà ó sáré ìkankan ti sẹ́nu ṣùgbọ́n sáré ebi ọkọ̀ láti àlùbájá rí àtẹ̀rọ̀mọ̀ bọ́ọ̀lù ní kọ́ wa pé sún ọ̀fẹ́ kí fámílì rẹ̀ ọ̀dà sún ọ̀fẹ́ kọ́ dàrú àwọn sọ́nà ń fẹ́ ká ṣe tẹ́bí ìwà òbí da ẹ̀já ṣe nínú àwẹ̀ àti lẹ́yìn àwẹ̀ táwẹ̀ bá lọ tán ẹ̀ máa forú ọ̀bẹ̀ lẹ̀ táwẹ̀ bá lọ tán ẹ̀ máa róúnjẹ wálé táwẹ̀ bá lọ tán ẹ̀ máa rẹja ẹran wálé ẹrù lówó ẹrẹ̀kọ wálé ẹ kọ̀ ní pé nínú tí máa ń jẹ́ lé ọ́dà lù ààwẹ̀ ti kọ́ wa pé ẹsẹ̀ ńkọ́ ń fẹ́ sí kí o ńkọ́ lọ ń fẹ́ ìyẹn jára wà para nǹkan tí ni ká lámòójú kú kálẹ̀ ní àforíjì ká ní àtẹ̀mára nínú làìlátùlù kọjílì òru tó lóore jù nínú àwẹ̀ sẹ́màdó àtàlẹ́ àmà sọ aláhùnmà ìnáka àfúnwọ́ tòhíbò láàfúwà fáàfù àní ìwọ́fẹ́kọ́lọ̀ ó torí jù ọ́ ọ̀fẹ́kọ́lọ̀ wọn sàmójúkú rẹ̀ ọkọ̀ àti àwọ̀ ẹgbẹ̀rẹ̀ ayílòkò fẹ́lẹ̀rọ àwẹ̀ àfà family wà ní ìfọ́nà family rule is at the base of construction kí ni mò ń ṣe fún ní tí ọ̀dá àwọn nǹkan tẹ́ ń ṣe fúnra ní tí ọ̀dá yìí ẹ̀yìn náà mójú kú o ara ń tí ọmọ bọ́ ọ̀nà wa kọ́ wa nìyẹn jẹ́mọ́ ìfẹ́ bá mi lọ báyìí àwọn nǹkan tó já sí wípé ẹ̀yin méjèèjì ń ṣe tí ń jẹ́ kí nǹkan ọmọ ẹ̀kọ́ná káàwá wọnú àwẹ̀ tí kálukú wá ń sojú ìṣe rẹ̀ ẹ̀ẹ́dì máa sọ́lẹ̀ ẹ̀kan àwọn obìnrin kan máa jáde pòkìpòkìpòkì ìyàwó ẹ̀mọ́ tí wọ́n pàkéèsì ládùúgbò tiwa tó bá ti ṣe àrá ń fọ́ pàtì kò ní ṣe àrá tẹ́lẹ̀ náà fẹ́ lóòtù tó bá ń tilẹ̀ jẹ lọ ẹ̀mọ́ ìwé o tó bá ti ṣe àrá ń ju fọ́ pàtì fàyè àwọn mọ́tò ọ̀wá bọ̀ ẹ̀rí àmúṣí mo lè ní gbé mi.

ọkọ̀ yóò délé òun nìkan yóò mọ̀ sí ródóródó gbogbo oníwà ìtẹ́ǹsì fẹ́ ní ilẹ̀ tẹ́ǹsì tèèdè máa wẹ̀ níjọ́ tí ọ̀pá àwẹ̀ náà ẹ máa tètè délé bí aago mẹ́rin àbọ̀ márùn-ún ẹ ti dánú oúnjẹ ẹlẹ̀ ìwọ́n tó jẹ́ pọ́kọ̀ rẹ̀ ti ń sẹ́ńtẹ́rì àkóńtìsẹ́ ìjọba aago mẹ́rin àbọ̀ márùn-ún ló délé wà láìkó délé kọ́kọ́ mu sóbò tútù kò ṣòfò láìsí láìpọ̀ ẹ̀ network kódà kí mẹ́gírídì òtọ́tọ́ gan ẹlikọ́fìra wọn náà tó ti yé bá ní ìsìn tó ní pé sóbò tó ti àbíkọ́ ọba wá jí ń káàkì láìláìláà àbá gbogbo yín wá ti tẹ́yìn náà ẹ̀yìn náà ti tẹ́yìn náà ti dàyé rú ọ̀dá ìlẹ̀dà fámílì báyìí nígbà tọkọ délé tíyàwó ń bọ̀ wà lé ní káàkì kí ló dé ọgbọ̀n àgbà lónìí ni nǹkan tó wà ní kádé yìí ẹwà wọnú àwẹ̀ ẹ̀yìn obìnrin náà wá wà rẹ̀ pọ̀ síbi ẹwà ń pèsè wá dáná oúnjẹ fáwọn ọkọ inú ọkọ ní wá ń tò ẹjọ̀ kọ́ nínú ogun àbí òní ìjọm kódà bẹ àwọn ọmọ yìí gẹ wọ́n dúró sẹ́yìn ìyá jù àwọn dúró sẹ́yìn ìyá òní ìyá bẹ́ẹ̀ wà ń gbòrò dalẹ́ ni àwọn ọmọ yìí gẹ ń dúró wọn lè gbé ní ọ̀ṣẹ̀lẹ̀ akọ̀ọ̀tù ìjàpá wa wà ń kéke màmá tiwa nígbà Yorùbá ìwọ̀n jẹ́ jẹ àmàlà lálẹ́ ọ̀sán la máa jẹ àmàlà àbáwá ẹ̀yìn lẹ́fẹ́ ìdàgbà tó wọn parọ́ ṣùgbọ́n ta ní ọ̀rọ̀ màlà lọ́sàn ó ti wà nígboro báwa bá dé ní sùkú àmàlà agbóná àmàlà yìí ti wọ́n mọ̀ nǹkan ìwọ́n ti kéré ah, àmàlà agbóná á wà á jẹ àmàlà tọ́ra àwọn ẹ̀yà tí ó rùn màlà fún wa pé kí ni wọ́n wà ní ìgbàlódé màmá wa wà wọ́n wà ní ọjọ́ wọ́n wà ní mọ́níyà wọ́n wà bódìgbà wọ́n wà géètì wọ́n wà lógúnpá wọ́n wà gbàjì wọ́n wà láyẹyẹ wọ́n wà lágbègbè wọ́n wà lórí kámẹ́rà wọ́n ti rán dúkù lọ. àbọ̀ àwọn ẹ̀yà tí ó rùmọ̀ láfá tó jí àwọn ọmọ ẹ̀yìn gẹ́ ń bínú ẹ̀sà àwọn ọmọ ẹ̀kẹ́dọ̀ lórí ikú ọmọ ẹ̀dẹ́ oúnjẹ tí ibẹ̀ láwọn ìyàwó ti ní ṣe ń fẹ̀ àwọn tí nápàtì ó ní ṣe ń fẹ̀ ọmọ yìí torí kò sí àti ó dé bá ọmọ yìí ó nígbà tí ò ní ilé jù ọ̀dọ̀ bí wọ́n lè fi àwọn ọkọ̀ ìfi olé kọ ọmọ yìí lẹ́pọ̀ ẹ̀ wọ́n kẹ̀ tẹ̀kí ẹ̀sẹ̀ tó bá sọ àwọn ọpa ọ̀dẹ̀dẹ̀ wọ́n pèrò ìgbà tí ọ̀rọ̀ tó ọ̀gá dé sí ẹwọ bí wọ́n mọ̀ ọ́n ẹ lọ wo ayẹyẹ agbeni oríta mẹ́rin lásìkò láago mẹ́fà ṣọ́ọ̀bù ti dá àtẹ́yìn mùsùlùmí kẹlẹ̀ ń ayé jẹ́ jù ẹgbẹ́ tó ra jànú àwẹ̀ tí ọmọ lọ agbeni láago léde òun lè bá yàn bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe àkíyèsí àrùn dáadáa ara tí ó gbẹ̀kẹ́ bí wa kó máa sọ̀rọ̀ nìyẹn Báńkì ní àpapọ̀ ààbò, jọba tí mo bèé. Àpapọ̀ ààbò mutual understanding afọ́kọ àti ìyàwó ẹja agbọ́ra wa yé àwọn ibìkan bẹ àjọra wa àwọn ibìkan bẹ bẹ́ẹ̀ni ṣe ń ronú kọ́ ni wọ́n ń ronú ẹ wá jẹ́ àjọ máa gbọ́ra wa yé ẹ wo bí ọ̀nà bá ọ̀nà ti sọ wá dẹ̀ ń kọ́ gbọ́ra wa yé báyìí ẹnìkan mọ́ àpò mọ́tò láti tiwa tó lè dín kí òun sìn ọkọ̀ dámi lójú pé tí adébẹ̀ lálẹ́ yìí kò ní délé nǹkan mẹ́ta tí máa fi sínú àwọn kan kò tá múru wà àwọn oníwọ́ta mẹ́lọ̀ àwọn oníbẹ̀pẹ̀ àwọn oníàbù oníbíọ́wọ́ta tútù ibi mo ti ṣe sọ́ọ̀rù lánàá àfà èmi ni mo rí mi ìjọ ọ̀gẹ̀dẹ̀ wàlẹ́ ọ̀gẹ̀dẹ̀ wà sámúrù wà wọ́támẹ́lọ̀ wà mo jẹ mo jẹ bámúrù omi kọwọ́ta fáṣẹ́ǹtì mẹ́ta. àbá ẹwu máa fi ń bọ́ra wáyé nú àwẹ̀ náà ó. èmi ní pé jẹ̀mọ́ ìwọ́ta mẹ́lọ̀ lẹ́yìn ẹjọ́ sọ́dá wà sálẹ̀. èmi jẹ́ jẹ̀mọ́ ìta múrù ẹ̀yin jẹ̀mọ́ ìbí ọwọ́ta ẹjọ́ kí ló fa wàhálà nìkẹ́. ọkọ àtìyàwó ẹ lo rọmọgọ́ọ̀n àbíké sọ̀tì bí ṣọ̀kan ṣe ń wà láàrin àwa mùsùlùmí nínú àwẹ̀ ẹ jẹ́ kí ṣọ̀kan wà nínú kíni o ẹbí yín ramadana ti kọ́ yín lẹ́kọ̀ọ́ yẹn pé ẹbí yín ò gbọ́dọ̀ dàrú o tó bá dàrú ọlọ́run ṣe kíni o yóò dì í àfáà ní pọ́ǹtì ní nínú bí ramadana ó ṣe jẹ́ ìdí ọ̀jẹ̀kẹ́ bí yín ọmọ dàrú òun ni alẹ́ bilwajibat wàlẹ̀ ibadat ẹwọ bí kálukú wá bí òbíde táwọn tọ́jọ́ ara ẹ̀yin kírun àwọn ìyàwó ní kírun àwọn ọmọ ní kírun ẹ̀yin gbàwẹ̀ ẹ̀yin jẹsàárì àwọn ẹ̀yin jẹsàárì àwọn ọmọ ní ròdáàbù àwọn ọmọ ní ẹ má fi ọlọ́run sílẹ̀ ní ìparí àdúrà wàkẹ́sẹ̀ rọ́tún àdúrà jaman ẹjẹ́ sájú àwọn ọkọ̀ mo sọ̀rọ̀ àlàáyínú wà síṣẹ́ àlàáyínú wà síṣẹ́ àwọn olójú ibú àtàwọn alásàtì ibú ọlọ́sọ̀jẹ̀ wọ́n láyé ìlú ẹbí wa. jaman ẹ̀rọ bí kálukú wa ṣe ń sàdúrà náà wẹ̀ afẹ́ sínú àǹsàdúrà àtìláwà àtìlá nìkan àǹsàdúrà ajíròrò àǹsàdúrà. Ọba máa ṣe kí ni o? Ẹja tó máa ṣe àdúrà táwẹ̀ bá lọ. Gbogbo owó àwọn nǹkan yìí ó ní oore pọ́pọ̀ tí ó ṣe fún wa níbi àdúrà eléyìí tí à ń ṣe. Ṣé ẹ wá rí àdúrà wa? Ẹ máa gbọ́ mi dáadáa o, ibi ẹ̀ ibi tá a àdúrà wa sí ó ṣe kí ni o kò pọ̀ àtàrù èyí tá à ń ṣe láàárọ̀ èyí tá à ń ṣe rọ̀lẹ́ ìlàwọ̀ àkùrà ní ara àtàrù mi gbogbo àwọn nǹkan dáadáa tá à ń ṣe yìí ọmọ ń jẹ́ káwọn aláburú ó sí wa nínú àwọ̀ àìmọye nǹkan tá a fẹ́ gbàgbọ́dọ̀ ọlọ́run wọ́n jẹ́ máa lè mọ́rin gbàgbọ́ fún ọ̀gá rẹ̀ wàbí tuntun lè rọmọdán ábàlùbà àwa náà bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ìdùwàdó ọlọ́mọdé tó sùn àtàwọn ẹni èṣù kan ráyè òun nínú ẹbí wa. Àbẹ́bà mọ́jẹ̀ bí wọ́n dàmú. Mọ́jẹ̀ ọ̀fẹ́ dàmú. Àwọn ẹbí tó ń fò ọlọ́jọ́ ọmọ tó sí. Àwọn ẹbí tí wọ́n lé bá mi sí omi òtó ọlọ́ba mi tó ṣe. Ẹbí báwọn àbá sí ibú bẹ́ńkì ọlọ́ba mi bàjẹ́. Mọ́jẹ̀ àwọn aláàbúrò ráyè ọmọ ẹbí wa. Àwọn ìyàwó wa, àwọn ọmọ wa, àwọn bá ajọ́ kan náà ọlọ́run sí á lórí ilẹ̀ láyé àbá. Yá gbé ẹbí lọ́wọ́ náà ìjọ náà. Subhanaka Allahumma wa bihamdika. أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته